فإن دعوة أهل السنة دعوة أهل الحديث دعوة السلفيين دعوة أهل الأثر تقوم على التربية والتصفية إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له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 àdúgbò fún ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́ bá tí ọpẹ́ tọ́ sí ọlọ́wọ́ bá tí ọpẹ́ yẹ àyìn ọlọ́wọ́ bá náà ẹgbẹ́ tí ọlọ́wọ́ bá yìí tó fi ní ara ẹ̀ bákan náà akérèlẹ̀ ìjọba ìṣọ́ ọlọ́wọ́ Allah subhanahu wa ta'ala ní gbogbo àwọn àyè tí ọlọ́wọ́ bá ní káfíkọ́ àtijọ́rí pé alẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam lọ́wọ́ sí ọlọ́wọ́ bá ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá ní àtọ̀rọ̀dé pé kí ọlọ́wọ́ bá àánú ọlọ́wọ́ bá fún aṣíwájú ẹ̀dá alẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam yìí àti àwọn aráyé alẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam àti àwọn sọ̀hárà ẹ̀ àti gbogbo ẹni kọ̀ọ̀kan rárẹ̀ tí a ń tẹ̀lé ìlànà lẹ́yìn sallallahu alayhi wa alihi wa sallam وسلم títí di ọjọ́ ìgbéga ìkìyàrá. Àti gbogbo wa ní títí Islam tí a ti sáájú kí ra wa tẹ́lẹ̀ ní ní èdè Islam tí Islam gbé wa ní sábàbí kí ra wa. Eré ìdíkùnmọ̀ rẹ̀ já sí pé àlàáfíà ọlọ́run bá ìkẹ́ ọlọ́run bá àkórí ajẹ́jẹ́ tí ọlọ́run bá sí àgbàjẹ́ àlùbáríkà kó máa bá ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀rí alámàrí tí wọ́n ní kí a níjọ gbé ẹ̀rù pẹ̀lú ojú ẹ̀sìn ní ìbámu sí àkọ́yé àwọn sálàkùnkùn ma ní ìbámu sí àkọ́yé àwọn ẹ̀lẹ́rẹ̀ ìsáájú ẹ̀lẹ́ òsì ọlọ́wọ́ bá ní kíláàkì lọ́wọ́ ẹ̀rẹ́ ìkọ̀ọ̀kan wa kí a máa tẹ̀lé lánàá wọn ọ̀nà tí wọ́n fi ti ọlọ́run Allah subhanahu wa ta'ala. nǹkan náà ni al-mawqif as-salafi min ad-dimuqraṭiyya ibùdó sí ẹni tí ó bá fẹ́ máa rìn lànà àwọn ẹni ìsáájú ibùdó sí àwọn ẹni ìsáájú ibùdó sí tó ṣe déédéé ibùdó tí àwọn ẹni ìsájú position àwọn tí wọ́n jẹ́ ní ìsájú ẹni rí àkọ́kọ́ nípa nǹkan tí wọ́n pè ní àdìmọ̀tàràfẹ́yà democracy ṣẹ́tírí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ kan tó jẹ́ sí pé msd lè bálùwà ọ̀rọ̀ kan tó jẹ́ pé aburú aburú kan jẹ́ pé ó fọ́nká lé ó fọ́nká oko gan ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ó tayọ nǹkan tí ń ṣẹlẹ̀ láàrin àwọn tá a jòkó yìí nìkan ó tayọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílọrin yìí àwọn ìlú tí wọ́n mórí bọ́ níbi àdánwò yìí wọ́n kéré jọjọ púpọ̀ tí wọ́n mú ibọ́ níbi àdánwò àjìmọ̀kàràfẹ́yà democracy àwọn àti tí wọ́n mú ibọ́ bẹ̀ wọ́n kéré yẹn ṣẹ́wárá àwọn ìlú tí wọ́n mú ibọ́ tí wọ́n kéré yìí náà oríṣiríṣi àwọn àmì wò òun náà ni ó ń dé báwọn látọ̀dọ̀ àwọn ọ̀tá Islam àwọn ọ̀tá ìta àtàwọn ọ̀tá inú ilé lórí báwọn náà ò sí ní mú ibọ́ lórí bájáwó yóò ti tẹ̀lẹ̀ sí wọn pàápàá jùlọ ìlú ànábì sallallahu alayhi wa alihi wa sallam orísun tawhid orísun ma orísun islam ibi tí oore yìí tó ti tó ti fọ́n káàkiri gbàgbà láyé òun náà ni al-mamlakatul arabiyyah as-saudiyyah kingdom of Saudi Arabia حرسها الله سبحانه وتعالى بالتوحيد abẹ́lọ́wọ́ bá dìtẹ́lá kọ́lọ̀ kọba dáàbòbò ìlú pẹ̀lú àṣí ìlú yìí rèé kólà nínú àwọn àdẹ́wò oríṣiríṣi látọ̀dọ̀ àwọn ọ̀tá Islam làwọn ọ̀tá inú ilé àtàwọn ọ̀tá ìta àwọn wo làwọn ọ̀tá Islam tọ́jú àwọn ọ̀tá inú ilé àwọn tí wọ́n ń dá ète fún Islam àwọn tí ó hàn jù lásìkò yìí òun náà ni àwọn àlìfúwánù mùsùlùmù àwọn àlìfúwánù mùsùlùmù àwọn muslim brotherhood àwọn tó sí gbogbo aburú ayé tẹ̀yẹ̀ bá ń wá pátá ẹ̀bà nínú wọn ẹ̀bá ń wá aburú ọ̀rọ̀ tí pọ̀ ní aburú àwọn ọ̀rọ̀ wá bí ẹ̀bà nínú wọn aburú àwọn onítúfí ẹ̀bà nínú wọn aburú ẹ̀ẹ́bà nínú wọn gbogbo aburú tó bá wù kẹ́ máa wá pátá ẹ̀ẹ́bà nínú àwọn àlèkùwárí lòsìmù ọlọ́ọ̀bà àlèkẹ́lá kó làwọn kúrò bí aburú wọn ọlọ́ọ̀bà àlèkẹ́lá kó dáàbò kí bá wa yí wọn padà ọlọ́ọ̀bà àlèkẹ́lá kó fi ọ̀nà mọ̀ wọn. ọ̀rọ̀ tí a sọ òun náà nìyẹn ọ̀rọ̀ nípa الموقف السلفي من الديمقراطية níbùdó sí ẹni tí ó jẹ́ sálàfì tó ń rìnlànà àwọn ẹni ìṣáájú àwọn ẹni ìṣáájú tàbí ká jẹ́sọ́ pé ibù ìlànà àwọn ẹni ìṣáájú nípa democracy ìwò la fẹ́ gbé yẹ̀wò ṣe rí gbogbo àwọn àlámàrí ẹ̀sìn pátápátá òun ló yẹ kí á wá ìmọ̀ nípa kí ni alimọ́kìkù sálàfì nípa àwọn àlámàrí ẹ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn yìí ibo ni àwọn ẹni àná ibo ni wọ́n dúró sí lórí àlámọ̀rí mo fẹ́ màá kí mi náà lè dúró síbẹ̀. ìmọ̀ àmàlà ti ṣùkà bá a ṣe ń bá wọn olórí lò a gbọ́dọ̀ mọ àlùmọ́kì tó kálàbì. kí ni ibùdúró sí ibo làwọn ẹni àná dúró sí ibo ni wọ́n tò sí nípa báwo ṣe ń bá àwọn olórí lò kódà fẹ́ bá àwọn olórí jẹ́ kékeré. bí wọ́n ṣe wá ibi tí wọ́n dúró sí yẹn gẹ́ làwọn náà gbọ́dọ̀ dúró sí. nípa ìsbátùl asma ìwà sifat ká fi àwọn ìròyìn ọlọ́wọ́n bá àtàwọn orúkọ ọlọ́wọ́n bá rinlẹ̀ a gbọ́dọ̀ máa alimawo kébù sálàbì níbo ni àwọn ẹni àná dúró sí ìrẹ̀lẹ̀ mìíràn fẹ́ dúró sí. tí wọ́n máa ń takò ìròyìn ọlọ́wọ́n bá ní àbọ́mọ́fín rinlẹ̀ báwo ni wọ́n ṣe máa ń lò pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí a gbọ́dọ̀ máa a gbọ́dọ̀ máa alimawo kébù sálàbì làwọn ẹni àná dúró sí níbi ọ̀rọ̀ kí ni àgbọ́yé àwọn ẹni ìsájú lórí ẹ̀ ọ̀rọ̀ nípa àwọ́dì ọ̀rọ̀ nípa títọ́kùpa ẹni tó bá ń ṣe jìnnà ìbò làwọn ẹni ìsájú ìbò ni wọ́n dúró sí lórí ẹ̀ ọ̀rọ̀ nípa mu'amalatu al-mukhalifi àwọn tó bá yapa sílànà al-sunnah wal la ṣe lórí àlámọ̀rí nípa bídí àgán fúnra ara rẹ̀ báwo la ṣe máa ń bá bídí àlò agbọ́dọ̀ máa alimọ́kìkù sálàbí kí ni ibùdó sí àwọn ibò làwọn ẹni rí àná dúró sí níbi gbogbo àlámọ̀rí ẹ̀sẹ̀ wa bá ti gbọ́dọ̀ máa máa rìn nítorí ẹ̀ tó jẹ́ pé ọ̀rọ̀ tí ó wà pẹ̀kúlẹ̀ aláwùjọ lásìkò yìí òun náà ni ọ̀rọ̀ democracy kí ló yẹ kí agbóyé nípa rẹ̀ níbo ni àwọn eléré ìtajú ìbò ni wọ́n dúró sílẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí a gbéyẹ̀wò lórí ọ̀rọ̀ democracy yìí nítorí pé àkòrí ọ̀rọ̀ tí a fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ yìí àkòrí ọ̀rọ̀ tẹ́lẹ̀ pé ó tóbi gan ju àsìkò tí a fẹ́ fi sọ̀rọ̀ nípa rẹ̀ lọ wallahi billahi alazim tẹ́ bá fún mi ní wákàtí mẹ́wàá lórí ọ̀rọ̀ yìí wallahi kò tó kò tó rárá níbi tí àwọn olùmọ̀ tá ti gbìyànjú tí wọ́n ti yanjú àlámọ̀rídé níbi ọ̀rọ̀ yìí olóbi jẹ́ sí pé a ò bùkátà pé kẹ́nìkan kó mọ́ wá sọ wá nù láwùjọ wa yìí mo máa ń dúpẹ́ fọ́lọ́wọ́ ba lórí kíní kan wallahi mo máa ń dúpẹ́ fọ́lọ́wọ́ ba inú mi ti máa ń dùn ní gbogbo ìgbà kí n bá ti rántí ìkẹ́ ọlọ́wọ́ yìí pé decision tí mo make jù tó tó tí ìyẹn ni pé ìpinnu tí mo tí mo make tó tó dáa jù nígbèsí ayé mi ni pé mo kéwú wàlọ́ọ̀hì decision tí mo make jù nínú gbèsè ayé mi tí n regret lórí ẹ̀rí láyé mi òun ni pé ọlọ́run bá ní kí n rin ojú ọ̀nà pé kéèyàn lọ lè kéwú wàyí ńlá àwọn kan ọba kéré burúkú bá wa láwùjọ wa yìí wàlọ́ọ̀hì wọn ọba kéré burúkú bá wa láwùjọ wa yìí wọn ò bá dẹ̀ sọ wá sínú ìdààmú nínú ẹ̀sìn ó dà wọn bá bá yé wájú àtàkẹ́yàmà wọ́n bá máa lò wá fún aburú ṣùgbọ́n ìtọ́nà ọba àlejẹ́lá fi láyàn níbi àwọn aburú yẹn lẹ́yìn kọ̀ọ̀kan béèyàn jẹ́ ń kó sínú ẹ̀ téèyàn fi ríbi jáde òun náà ni pé ọlọ́run bá ní kéèyàn jẹ́ ẹni tí ń rojú ọ̀nà ìwà ìmọ̀ kẹlò báyìí ẹni tí ń rojú ọ̀nà ìwà mọ̀ àwọn tẹ́ ń bẹ láwùjọ wa yìí tó jẹ́ pé ọ̀ràn yẹn ni kéèyàn mọ̀ wọ́n téèyàn bá mọ̀ wọ́n téèyàn bá ti àìmọ̀ wọn àbúrú ló jẹ́gun téèyàn bá ti mọ̀ wọn tí ò sọ́ra fún wọn tó ló wọn máa mánéjì wọn àbúrú ni ọ̀rọ̀ ẹgẹ́ di kọ̀fídà kan tàbí kí n sọ pé béètù kan nínú kọ̀fídà ẹsẹ̀ ilé orin kan nínú orin eléyìí tí mo mú wá ní ìgbà à ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ eléyìí tá ń ṣe ní apáta yakuba ní mọ́ṣáláṣí ájíà di màṣálá memorial mosque kọ̀sídà kan bẹ tí mo mú wá ń bẹ̀ ẹjọ́ kí mo wá ó ná sábà nǹkan mo fẹ́ sọ yìí náà pé àwọn kan bẹ láwùjọ wa pé tí yóò bá mọ̀ wọn wàlláhì aburú ló jẹ́ fún yàn èèyàn tàgbákò ayé yóò tó ti kàlùkìyàmà bí yàn bá ti mọ̀ wọn tí ò sọra fún wọn bàbá ńlá aburú ni kí ni kọ̀sídà náà àbọ̀ yẹn ni wà ní nkùn tàtẹ́dìrí fásitì kẹ́mù ti bàtún. وإن كنت لا تدري فالمصيبة أعظم وإن كنت تدري tó bá mọ̀ tó bá mọ̀ àwọn táwọn wíyí tó máa burú wọn àpá ìkúnta látẹ́lì rí fàtí ìkámú sí ìbàdùn mo ṣe fi tẹ́ ìkìlẹ̀ kan ní wà ìkúnta látẹ́lì rí fàtí ìkámú sí ìbàdùn وإن كنت تجري فالمصيبة أعظم تبلو ماما فتلك مصيبة مصيبة لجيكم والله وإن كنت تجري فالمصيبة أعظم tòbátó wá ló mà ṣùgbọ́n ò sá fún àwọn nǹkan yẹn mùsíbà yẹn tó lékò sí ó tún burú sí jùlọ ni olóbi jẹ́ sí pé ọ̀ràn yẹn ní kéèyàn máa àwọn kẹ́kẹ́ níbi tí ọ̀rọ̀ súnà ibi tó ń lọ láwùjọ wa yìí àti ibi tó dé. Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó ń ròyìn àwọn du'atu dalal àwọn tí wọ́n jẹ́ olùsòfíànù Ànábì ní ta'rifu minhum wa tunkir wàá máa rí lára wọn wàá máa mọ àwọn nǹkan tí ó máa bá súnà mu ó máa rí lára wọn wa tunkir ó sì máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó máa takò tí ó bá súnà mu lára tọ́lá àwọn kan bẹ láwùjọ lónìí tó jẹ́ bí pé wọ́n fẹ́ da kí ewu máa yàn ní ọwọ́ tó ó léwu jẹ́ wallahi wallahi ó léwu gidi gan tó kọ́lọ̀ bá lè kẹ́lá kó dáhùn kó dáhùn bò wá kọ́lọ̀ bá kó sọ wa. àwọn wọ̀nyí rèé wọ́n lè lẹ́nu dúdú wọ́n ní àwọn ìfẹ́nu fún ọmọ mú wá àwọn náà ó sì máa pàṣẹ mọ́ra wípé ìlànà tàwọn táwọn pèpè sí ẹ̀rẹ́ ìlànà àlùsùn lẹ́tù ọ̀jẹ̀ máa eléyìí tún mú mi rántí kọ̀ǹpútà kan tí a fáyé sọ wípé wàkúlù yàjà yìí wàsílám bìlẹ̀ ìlà wàlẹ̀ ìlà aláàjù kí rúlàwù bí dájá ìdánbájá zàtúmùrù mi nìyú ni tabayyana man bàjá mi man tabájá fa'amma man bàjá fayazúbù dán wa'amma wayanti kùbìl hawa man kọ́dé tabájá àbáyé sọ wípé wàkúlù ń yẹ́jà ìwà islam ilẹ̀ ìlà gbogbo èèyàn náà ni ó máa fà yóò máa ti àti ti ara ẹ̀ síbi ìlànà tó dáa yóò máa sọ pé òun náà wà nínú wọn òun náà wà nínú wọn wàkúlù ń yẹ́jà ìwà islam ilẹ̀ ìlà wà lẹ́yìnlá aládùúkè rúlàhù ìlàkà ṣùgbọ́n lẹ́yìnlá rèé ìlànà tí ń fara ẹ̀ sí sí ìlànà yẹn ò jẹ́kẹ́ ni kò sí lára ẹ̀ rárá ìlànà yẹn ò fi rinlẹ̀ kò gbà yí kó wà lára òun. ìdánbájá zat dùmú ìhùn mi náà yìí ni nígbà tí òdodo bá bẹ̀rẹ̀ sí máa hàn ìtumọ̀ kọ̀sídà yẹn nìyẹn o ìtumọ̀ rẹ̀ tó lórí ìgbà lérò gẹ́gẹ́ nìyẹn ìdánbájà dùnmú ríu ní nígbà tí òdodo bá bẹ̀rẹ̀ sí máa hàn tàbá yánà máa ń bàkà ní máa ń kàbáka ámẹni tí ń sòdodo yàtọ̀ tí ń ti parọ́ tàbá yánà máa ń bàkà ní máa ń kàbáka ámẹni tí ń sòdodo yàtọ̀ tí ń parọ́ wà á máa máa ń bàkà fọ́yà dùbù dán ṣẹ̀rẹ́ ẹni tí ń tòdodo ń tiẹ̀ yóò máa rí àwọn ọ̀rọ̀ tó ní ẹsẹ̀ tó fẹsẹ̀ rí lẹ̀mú yóò máa rí mú wá wàyá ń fi kò yìí àwa máa ń kọ́ ní dáadáa ṣùgbọ́n tí ń parọ́ ìfẹ́ ní yóò máa tàn ẹni tó fẹ́ parọ́ fáwọn èèyàn yẹn ń fi kò bí ìhàwà máa ń kọ́ ní dáadáa wàyá ń fi kò yìí àwa máa ń kọ́ ní dáadáa ẹni tó fẹ́ yóò nǹkan tó lórí yẹn gbà lérò yẹn ṣùgbọ́n lórí yẹn wá sí ọ̀rọ̀ ẹkún omi wá sàpèjúwe pé ìzánbájàdà yòmú rèmi òyúni nígbà tí omi bá bẹ̀rẹ̀ sí máa jáde lójú tàbáyá na máa ń bàtà mímọ̀ tàbájà ìgbà yẹn ní ọ̀nà tí wa tàlẹ́ni tó ń sunkún gan àtẹni tí ń ṣe bí ẹni tí ń sunkún ìdáàbí mẹ́rin tí ń sunkún àtẹni ń ṣe bí ẹni tí ń sunkún òun nígbà tó mi bá ń jáde lójú. وأما من بكى فأما من بكى فيذوب وجدا ṣẹlẹ̀ ni tó ń sunkún díẹ̀ àárí àmì ẹkún tí ó máa jáde lára rẹ̀ tí ó ti kíyà wípé eléyìí báyìí rèé ń sọkún ni ẹ́ wà á mẹ́rin wàyẹ̀ ń fi kò bí hàwà mẹ́ńkọ́dì tàbákà ṣùgbọ́n ẹni tí òun ṣe bí ẹ ti ń sunkún díẹ̀ ìfẹ́ ní ọmọ sọ tò nígbà náà fọyọ́ bẹ̀ ni wípé ó ṣeé ṣe kẹnu àwọn èèyàn dùn kódà ó ṣeé ṣe rèé táwọn èèyàn máa àwọn alqawaidul usuliyya àwọn ìpìlẹ̀ òfin usul lọ́lẹ̀ fi jà nǹkan lúmọ̀ àwọn èèyàn lójú ṣùgbọ́n pẹ̀lú ògbọ́n náà ọba níjókòó yìí rèé gbogbo tó bá wù kí wọ́n lè jà rúmọ̀ àwọn èèyàn lójú pẹ̀lú ògbọ́n náà ọba nídèdè bá gbọ́ bá ṣe gbà wá láyẹ̀jú ẹ̀ àyàn ti gbogbo kìíní yẹn pátá pẹ̀lú ògbọ́n náà ọba tọ́lọ́ ọba ní ká ṣùgbẹ́gbọ́bẹ̀lẹ̀ yìí ti àwọn ọ̀rọ̀ àkọ́tọ̀ nítorí pé kí n lè sọ àwọn èèyàn lára nípa àwọn kan àwọn olùpèpè kan ilé ti pé jùháàtù àìlá àdúwádìí jahannam wọ́n wà ha tó bá dáwọn lóhùn pèpè a àdèmọkìrátìyà kẹrí dẹmọkìrátì yìí kẹlímẹtún yunaniyatul asli ni kẹlímẹtún yunaniyatul asli kẹrí gbólóhùn yẹn èdè greek ni kìí ṣèdè english èdè greek ni ṣẹwárí gbólóhùn yìí rèé nǹkan méjì òun ni wọ́n kó papọ̀ wọ́n ṣe ìlọ́fà alákọ̀ọ́kọ́ ti di ẹlẹ́ẹ̀kejì wọ́n fi kan ti sọ́dọ̀ ẹlẹ́ẹ̀kejì gbólóhùn méjì ni gbólóhùn alákọ̀ọ́kọ́ ni jẹ́mọ̀ jẹ́mọ̀ ni gbólóhùn alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni kratos sevaridi ibẹ̀ ni wọ́n ti wá tún méjèèjì papọ̀ tó di democracy ètò ń pè ní democracy yẹn kí wá ni jẹ́mọ̀ kí ni kratos nínú èdè greek so a lè mọ kí ni àwọn ará greek gbà lérò pẹ̀lú democracy ibẹ̀ yẹn gan òun ni definition democracy ó ti hàn sẹ́ni kọ̀ọ̀kan wa tí definition democracy bá ti wá hàn ayẹ̀jẹ̀ wa mọ kí làwọn ìdájọ́ ẹ̀ nínú Islam alákọ̀ọ́kọ́ ìkẹtàǹpẹ̀ ní jẹ́mọ̀ òun náà ni àṣàẹ̀bù àṣàẹ̀bù pípù àwọn ọmọ ìlú àwọn èèyàn ni wọ́n ń pè ní jẹ́mọ̀ àwọn èèyàn ìkẹtàǹpẹ̀ ní kratos òun náà ni àtúnkọ̀ àtúnkọ̀tú awil hukmu òun náà ni ìdájọ́ ìdájọ́ onípe ní kratos ṣé wá rí sábà wá kó méjèèjì papọ̀ sábà sọ wípé democracy yẹn ni wípé ṣókùn ṣáàbí lè ṣáàbí government of the people for the people and by the people sẹ́gbọ̀n yìí pé a ti ní demos òun mí ni àwọn èèyàn kratos mí ni ìdájọ́ yẹn ni pé democracy mi pé ìdájọ́ èèyàn ìdájọ́ tó ń pé àwọn èèyàn ni ó máa ṣe lórí ara wọn ẹ̀rí pé tábà ń ṣe tábà ń define democracy náà lọ́dọ̀ àwọn tí wọ́n bá ṣe government àbí wọ́n sọ pé government of the people by the people and for the people ìjọba àwọn èèyàn ní kété tọ́lọ́wọ́ bá by the people àwọn èèyàn ni ó sì máa ṣe òfin níbẹ̀ for the people wọ́n dẹ̀ máa ṣe fáwọn wọ́n dẹ̀ máa ṣe fáwọn èèyàn ẹgbẹ́ wọn náà ni ètò ìwà democracy lè lébà náà lẹ́yìn tá a ti mọ ìtumọ̀ democracy inú tá a tún gbé yẹ̀wò nítorí àsìkò wa tí màmá jẹ pépèpé tábà ti ń sọ àwọn nǹkan kọ̀ọ̀kan tí ó jẹ́ kókó lórí àwọn àlámọ̀rí kọ̀ọ̀kan àmọ̀rí ti lọ òun náà ni àdèmọ̀kìràtì yàtú bẹ́ẹ̀nà amtí wàlíyàwó báwo ni democracy ṣe rí lánàá àti lónìí o kásàgbéyẹ̀wò ìtẹ́ǹpẹ̀ ní democracy lánàá àti kátàǹpẹ̀ ní democracy lónìí náà ṣẹ́tìrí ìtẹ́ǹpẹ̀ ní democracy lánàá tó ní alákọ̀ọ́kọ́ àti màá yí pé ìtumọ̀ democracy náà ní ṣókùnmù ṣáàbí lè ṣáàbí ìdájọ́ àwọn ọmọ ìlú ìdájọ́ àwọn èèyàn lórí ara wọn kama ti dájọ́ fúnra wọn ṣẹwárí nínú àwọn ìtọ́jẹ́ àwọn nǹkan ẹ̀ta tó jẹ́ irinṣẹ́ ẹ̀ta fún democracy òun náà ni pé kó jẹ́ sí wípé òfin yìí àwọn èèyàn ni ó máa darí ẹ̀ àwọn èèyàn ló sì máa ṣe fún ara wọn eléyìí gẹ́gẹ́ ní kẹta nínú democracy náà ṣe rí ní àtìgbà tó ti pẹ́ angel israel lọ́dọ̀ àwọn greek nígbà tó ti pẹ́ kí ara ti kọ́ bá kọ́ tó ìwọ̀n nùbàlá وأشراف القوم هي الطبقة الحاكمة المشرعة àwọn tí máa ń tẹ̀dájọ́ lé àwọn èèyàn lórí lọ́dọ̀ àwọn gíríkì tẹ́lẹ̀ àwọn náà ń pèlè àwọn gíríkì àwọn kírísítẹ́nì ni láti ibi tí kírísítẹ́nì ti ti wáyé nìyẹn ló fi jẹ́ pé kò sí ìyapa lọ́dọ̀ àwọn àfáà wípé democracy ìlànà àwọn kírísítẹ́nì ni ìlànà àwọn kírísítẹ́nì ni kódà tí yà bá ti gbọ́n kẹ̀kẹ́ míì yàtọ̀ fún pé a ti mọ ìtumọ̀ democracy pé ṣókùn ṣáàbì lè ṣáàbì government of the people for the people ni ẹjọ́ ọ̀nà láwọn ẹ̀yìn tì ó ti yẹ kó yé wa ìdájọ́ democracy báyẹn ó ti yẹ kó yé wa bákan náà tá a bá tó wá mọ ibi tí democracy ti wáyé pé láti ọ̀dọ̀ àwọn láti ọ̀dọ̀ àwọn ará Greek òní democracy ti wá yóò jẹ́ kó yé wa kí ni ìdájọ́ rẹ̀ nínú Islam kò yé báyìí tì náà lọ́dọ̀ àwọn ará Greek ní ìjọ́un àwọn tí máa ń ṣèdájọ́ lórí àwọn èèyàn òun náà ni àwọn aláṣẹ àwọn ọlọ́lá àwọn oníyì nínú ìlú àwọn èèyàn ńláńlá nínú ìlú àwọn ni máa ń ṣèdájọ́ àwọn ni máa ń ṣe àṣẹ náà máa ń pàṣẹ lórí àwọn èèyàn àwọn yìí dẹ̀ ló máa ń ṣe òfin láwọn èèyàn lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn ni sahibatul iradatil ulya àwọn ni wọ́n ní sovereignty àwọn ló jẹ́ sí pé èròǹgbà tí wọn àtidájọ́ tí wọn òun lọ ga jù tẹ́nì kankan ọ̀gbọ́dọ̀ tẹ̀mọ́lẹ̀ ní ọ̀dọ̀ àwọn gíríkì nígbà yẹn ṣe rí àwọn ọmọ ìlú tó kù lásìkò yìí kẹ́ pé àwọn ọmọ ìlú pọ̀ ju àwọn táwọn wípé wọ́n ń ṣòfin lé wọn lórí lọ eléyìí clear pé àwọn tí ń ṣòfin lé wọn lórí àwọn aláṣẹ àwọn ọlọ́lá àwọn abiyì nínú ìlú ni ó ń ṣòfin láwọn yẹn lórí ẹ̀rí pé irú àwọn yẹn sì ni wọ́n kéré táwọn tó jẹ́ ọmọ ìlú gangan sùtẹ́rà àwọn ọmọ ìlú lásìkò tá à ń wí rèé la tamliku min al-amri shay'a àwọn ò ní kápá lórí àṣẹ kankan èyí tí àwọn táwọn yìí bá ti ṣe látẹ̀lé wọn lórí tó bá ti ṣe lófin lé wọn lórí nàlẹ́ gbọ́dọ̀ máa tẹ̀lé. wa amma fil asri al-hadith ṣùgbọ́n lásìkò táwọn yìí ìgbà tó di pé wọ́n gbé democracy dìde ní tó jẹ́ ti ti democracy eléyìí tó jẹ́ ti ta yí òde òní sẹ́rí títí eléyìí mọ́kọ́ sọ lákọ̀ọ́kọ́ yẹn pé àwọn tí ń lé wọn lórí nílẹ̀ Greek ńgbà yẹn democracy nìyẹn náà nítorí pé sẹ́rí pé òfin yẹn náà rèé òfin èèyàn náà ni lórí èèyàn wo ní yẹn àwọn aláṣẹ àwọn alágbára àwọn ní ṣe lórí àwọn ìtànpẹ̀ ní democracy lásìkò yìí fàyínà sọ́lákọ́ta kìbárì àgbìníyà àwọn tí wọ́n jẹ́ àgbàlagbà nínú àwọn olówó lásìkò yìí àwọn tí jẹ́ sí àwọn ni ruhusul amwal àwọn tí wọ́n jẹ́ olórí olórí nínú dúkìá ayé nínú ọrọ̀ ayé nínú owó àwọn náà ń pè ní arọ̀tùmàlìyún arọ̀tùmàlìyún àwọn náà tó bẹ́ẹ̀ lọ́wọ́ pé àrọ̀tùmọ̀lìyà capitalism náà ń pè bẹ́ẹ̀ capitalism náà ń pè ní àrọ̀tùmọ̀lìyà so àwọn wọ̀nyí àwọn olówó ni wọ́n àwọn rich àwọn wealthy tó yẹ báyìí sí àwọn ni wọ́n máa ń ṣèdájọ́ lórí àwọn èèyàn àwọn ni hiya tabaqatul hakimatu almusharri àwọn ni wọ́n máa ń ṣe ìdájọ́ lórí àwọn èèyàn àwọn ẹlẹ́dẹ̀ẹ́ ń ṣòfin lórí àwọn èèyàn àwọn ni sahibatul iradatul ulya àwọn ni wọ́n ní sovereignty total sovereignty lórí àwọn èèyàn àwọn yìí nǹkan tó fà á tó fi rí bẹ́ẹ̀ èyí ọmọ òun yìí kékeré rí ọ̀rọ̀ democracy ní tó sọ fún yìí ni pé government of the people by the people and for the people ìtumọ̀ democracy gẹ́gẹ́ nìyẹn ìbáfi àkíkọ̀ lódodo ní tí ń ṣẹlẹ̀ nínú democracy kan bó tilẹ̀ jẹ́ sí pé ìtumọ̀ democracy yìí náà rè kúkúrú náà ni ṣéèkì ni kò sí kò sí èrè jìn mẹ́ pẹ̀lú gbọ́dọ̀ ọba màá mú àwọn pàtàkì àwọn àfa wa lórí tí mo sọ yìí kéréké mo kàn dá sọ lásán màá mú àwọn ọ̀rọ̀ àwọn àfa ìdáhùn tí béèrè àwọn àfa àtọ́ bí wọ́n lè nípa irú àwọn ìdájọ́ báyìí wọ́n ṣàlàyé lórí ẹ̀ màá mú wá pẹ̀lú gbọ́dọ̀ ọba nǹkan tó sọ fáwọn èèyàn ni pé government of the people for the people and by the people kò tó sọ fáwọn èèyàn nìyẹn ṣùgbọ́n fi hàkíkọ̀ kéèṣe gbogbo èèyàn ló ní agbára ìjọba yẹn àwọn olówó àwọn ni wọ́n ní nítorí wípé sheikh alùsè wọ́n jẹ́ pé wáyé pé wọ́n ní nǹkan tí máa ń fà á ó ní pé tí a rí democracy kéèṣe fi ń ṣe àdìyà àyáàdì ni kílẹ̀tọ̀ ní àdìyà àyáàdì ni pé ń ṣe nǹkan báyìí fún yín ń ṣe nǹkan báyìí fún yín ẹ máa kàmpéènì káàkiri ìtọ́jú democracy rẹ̀ àwọn tí wọ́n lágbára lọ́wọ́ jùlọ lórí àdìyà àyáàdì láti lè sọ fáwọn èèyàn pé láti ìkẹ́bá ìfún láti ìkẹ́bá ìfún yín wọ́n lágbára lórí àwọn social media wọ́n lágbára lórí gbogbo mídíà pápátá ilé rédíò ni tẹlifíṣàn ni ilé ìwé ìròyìn ni gbogbo bí tẹ́ẹ̀tì máa ka nǹkan pátápátá láyé àti bí tẹ́ẹ̀tì máa gbọ́ nǹkan tí ọmọ lápá lórí yín àwọn olórí kàpá lórí ẹ̀jọba àwọn olówó ni. àwọn yóò bọ́ta yóò fọ owó jáde fáwọn èèyàn pé àti nǹkan báyìí fún yín alékàpá láti nǹkan báyìí alékàpá láti nǹkan báyìí lóbi jẹ́ sí pé àwọn ni ó padà rí òǹkà àwọn olùdìbò tó pọ̀ jùlọ nígbà tó bá dìbò torí pé àwọn ni wọ́n rí di polongo ọjà wọn báwọn èèyàn jùlọ so àwọn ni ó padà mọ́ wá darí billahi alaykum ẹ wo democracy ní nàìjíríà yìí ẹ wo gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà yìí àwọn olówó ní darí ẹ̀ ní àbáwọn olòṣì àwọn olówó ni àwọn ní darí ẹ̀ ó dẹ̀ yẹ gbogbo wa bẹ́ẹ̀ ó darí gbogbo wa lójú bẹ́ẹ̀ nítorí wípé gbogbo nǹkan pátá tí yóò fi débẹ̀ ni wọ́n ní lọ́wọ́ kódà tán bá rí wípé kándídéètì kan ó ní credibility ó ní ó wà credible láti débẹ̀ tó yẹ báyìí nìsín wọ́n wá ní pé táwọn bá náwó àwọn ò lè rí ẹni yìí bì wò ó pé nǹkan tó kù ni pé wọ́n mú kúrò lójú ọ̀nà ó ń ṣẹlẹ̀ àti òkè ń ó jí eyín pẹ̀lú mímú kúrò lójú ọ̀nà tí mo sọ yẹn àbí so so that àwọn àwọn àbí candidate wọ́n lè emerge láti jẹ́ olórí ẹlẹ́gbẹ̀ẹ́ fún ilá pẹ̀lú ìkan nínú ìkan tó kéré àti gbogbo wa ni jẹ́jírí òfin tọ́nà ọba àlékẹ́ láti fọmọ ẹ̀dẹ́ ènìyàn òfin tó bá ọmọ ẹ̀dẹ́ ènìyàn mú ni fọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń tara ẹ̀ ó ní pé ọlọ́run ọba àlékẹ́ láti òfin pé ẹni tó bá ti dépò olórí ẹ máa ti lẹ́yìn ẹ máa gbárùkù títí tí ó fi kúrò ńbẹ̀ tọ́nà ọba àlékẹ́ ló fi mú kúrò fún ara rẹ̀ tẹ́lẹ̀ yóò fi débẹ̀ àwọn òfin àwọn ọmọdé nìyẹn ní àwọn olùjẹ́pọ̀ òun nìkan ní ọmọ wa ń bẹ̀ ẹja máa ṣe lọ́dún mẹ́rin mẹ́rin òun nìkan sì mọ̀ wá ń bẹ̀ wọ́n ní tọ́lọ̀ ọba àlejò lábẹ́ yẹn pípọ́ mọ̀ wá ń bẹ̀ yẹn wọ́n ní yẹn wọ́n ní òfin yẹn jẹ́ ni tó lẹ́ni tó ti máa ṣe tó nìkan lọ́mọ ṣe ni ẹja gba kúrò ẹja fẹ́ lómi àbẹ́ẹ̀kọ́ni ọlọ́run ọba tó dẹ̀dá wa mọ̀ yìí pé ọmọ ènìyàn fẹ́ kì í fẹ́ ní agbára tán kẹ́tùn gbàgbára lọ́wọ́ yẹn mọ́ láyé ìwọ náà fi rora rẹ wò ó lágbára ó wá ní ọdún mẹ́rin pé lóbi lágbára yìí lẹ́yìn rẹ̀ á padà sọ di pẹ̀tẹ́lẹ̀ padà ọ̀ọ́dẹ ni tó padà máa darí ọ̀ọ́dẹ tí wọn náà padà máa káwọ́ pẹ̀yìn rojọ́ níwájú àwọn tó ti lágbára lórí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí yóò tẹ́ lọ́rùn dá. àwọn alágbára ẹbí wọn lẹ̀ ẹ̀ máa kún wọn lọ́wọ́ kọ́lọ̀ bá kófi kọ́ wọn máa ṣe sábà ń ṣàtìṣe ẹ má tẹ̀lé wọn nígbà ìṣe wọn ẹ sì máa bá wọn lò pẹ̀lú ẹ̀kọ́ ẹ̀bí ọ̀nà sáà kí tọ́lọ́wọ́ bá àlékeló fi gbàgbára ẹ̀ lọ́wọ́ fúnra ara rẹ̀ ẹ̀bí kọ́lọ́ bá àlékeló tó wọn sí kókò wọn sọ́dọ̀ àdúgbọ́lọ́ ọba àdìjẹ́ kó pààrọ̀ wọn kò yí báyìí sí ètí wọ́n fẹ́ kó wọ́n ń tara wọn ni pé káàfin tara wọn ni pé àwọn wa wò pé òkè nígbà tí wọ́n kọ́kọ́ ń ba lọ́dún mẹ́rin mẹ́rin gbogbo wọn lẹ́ padà rí pé ọdún mẹ́rin yóò tó wọ́n padà sọ́dún mẹ́jọ àbí ọ̀sọ́dún mẹ́jọ kí ló dé nítorí pé pé ń rọrùn láti gbágbára kalẹ̀ kí rọrùn lóbi jẹ́ sí pé ẹni tó bá wà ń bẹ̀ tí ń lọ ọdún mẹ́rin kan lọ́wọ́ tó bá di àsìkò òmíì tẹ bá fẹ́ kìí dábàá agbára èyí tó gbà lọ́wọ́ incumbent ẹni tó wà ń gbogbo ọ̀nà téèyàn máa ń fi ń bí agbára gbà padà bóso èrú ni o bóso ọ̀nà déédéé ni yóò gbà àbẹ́ẹ̀kọ́ ni. náà ṣẹwárí tó bá wá kúrò ń bóyá ọdún mẹ́jọ tó kúrò ń ẹ wà á rí pé ó gbogbo àwọn tí ó padà máa dé fáwà yẹn pátá òun yóò padà wàláì kò ní láyéláyé agbára yóò ní kúrò lọ́wọ́ rẹ̀ yóò sì máa ná gbogbo owó ẹ̀ láti wí pé òun fẹ́ òun fẹ́ di agbára yẹn mọ́lẹ̀ náà ni mo rò pé mẹ́sẹ̀jì mẹ́sẹ̀jì yẹn wọlé àbí òwọlé nítorí láwùjọ àbí òṣèlú láwùjọ wa tẹ́rì wípé ẹni tó ti lò bí ọdún mẹ́jọ kan rí pósítà rẹ̀ níbi pósítà àwòrán tí ẹ̀ ló ti gbàǹgbà ìsọfẹ́sẹ̀ gómìnà wa ṣe kúkúrú lábẹ́ rẹ̀ ẹ sì lè rí mọ́sà láyé àbí kí díẹ̀ náà wà ń bẹ̀ tí gbogbo yín náà sì mọ̀ yí pé ẹni yìí ni ọ̀nfà ẹni yìí kalẹ̀ kò ní tọ́ bá sì wí lọ́gbọ̀dọ̀ sí àbí ẹ̀kọ́ ni nítorí kí ni agbára òjò ń gbélẹ̀ ọlọ́wọ́n bá àdéjẹ́ látọ́ dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn ti mọ̀ wípé àdámọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn máa ń wọ̀ bí

tí ẹ máa ń gbà báwọn èèyàn sọ̀rọ̀ nítorí ẹjọ́ ti pé kò sí bẹ́ẹ̀ bá fi ọ̀bẹ lílẹ̀ nígbàgbà ọ̀dọ̀ wọn lágbára ọ̀bẹ yọmọ sí kíni ibi pẹlẹbẹ ọ̀dọ̀ wọn náà ni agbára ọ̀bẹ yọmọ fi lélẹ̀ gbogbo wà kí bàtẹ́ bá ti ń jù sókè kò yẹ báyìí nísìn náà pẹ̀lú ilé ìtàn wí nísìn àjẹ́ sí pé yóò kéré àti wa wípé nǹkan tó ń pè ní democracy ní gbogbo ìgbà pátápátá òun náà ni hukmul akọ̀líyà ìdájọ́ àwọn kan kékeré ká máa ṣèdájọ́ lórí àwọn tọ́pọ̀ hukmul akọ̀líyà ni ìdájọ́ àwọn kékeré kan ó yẹ pé ẹ̀yin náà lẹ́kọ́ ara yín àwọn síbẹ̀ àbí wọ́n fi tipátipá pẹ̀lú ọ̀nà èrú àti gbogbo ọ̀nà wọ́n fi ran àwọn ibẹ̀ ní lórí tẹ̀sí lágbára tẹ̀lé ṣe nítorí pé jẹ́ ti rí ó kílẹ̀ àti wà wípé àwọn èèyàn ìbò tí wọ́n ń dì kọ́ ló ń gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí yẹn wọlé ó dẹ̀ kílẹ̀ àti àwọn èèyàn rẹ̀ alẹ́kọ̀ọ́ ni so kí ẹ má sọ pé ìbò tá ń dì torí láti ìgbà tí èmi ti tó mo dì

níbi tí ọmọ ìyá mi ti sọ pé kódà tóun bá tóun gẹ́gẹ́ bá dé bẹ́ẹ̀ yọmọ pé wàláhì àbàlùkì àmọ̀ òun jẹ́ ọlọ́run mẹ́jẹ all in the name wípé àwọn agbára all in the name wípé kí ni àwọn agbára gbogbo agbára rẹ ti gbà lọ́wọ́ àwọn mùsùlùmí political power wọ́n ti gbà economic power wọ́n ti gbà tí ó ní agbára tó ń gbogbo ẹ̀ lápadà bọ̀ wálẹ̀ lápadà bọ̀ wálẹ̀ agbára democracy ni àgìlàdíyà majority wọ́n ni majority carry the vote irú agbára yẹn lọ́sì lọ́sẹ̀kù lọ́wọ́ wa irú agbára yẹn òun kọ́ ni Islam ní kálò ṣẹ́dírí yìí tó gbàgbára lọ́wọ́ wa kìí ṣe nítorí pé àwa ìdí láti máa bá wọn ṣe ìfèrí ṣe fàǹfà lórí àlámọ̀ ìtẹ́gbẹ́kalẹ̀ tí kìí bá ṣe pé a kú lórí ẹ̀sìn wa àbáwọn ayé náà lè bẹ̀rẹ̀ kọ̀ قل نحن قوم أعزنا الله بالإسلام وإذا ما ابتغينا العزة بغير الإسلام أذلنا الله ìjọ kan ni wá ẹni yẹpẹrẹ la jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ أعزنا الله بالإسلام ìgbà tó lọ́wọ́ bá àlékẹ́ lọ́sọ̀ wá jẹ níyì ìsìlámù lọ́wọ́ bá àlékẹ́ lọ́sọ̀ wá jẹ níyì sáàlẹ̀ ẹni tí ń kọ̀ọ̀tún ayé. وإذا ما ابتغينا العزة بغير الإسلام ní gbogbo bàtí bàtà bàbá ń wá agbára àti yìí lọ sí ibi wòmí ìyàtọ̀ fún Islam àgẹ́lẹ́nà lọ ìyẹpẹrẹ tó bá wa ìyọ́ bá wa. nítorí wípé àlẹ́bí sọ̀rọ̀ lọ́sùn àti sọ ó ní ìdásàbà yàtò bìlẹ̀ yìí nà واتبعتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد في سبيل الله سلط الله عليكم ذلة la yanzi'uhu ankum tí ó bá wa ìyẹpẹrẹ bá fún bí ẹ̀sìn ni ìyẹpẹrẹ wípé ayé là ń lé káàkiri ni àti ń sòwò ẹyin náà owó tó gúndogójì ẹ́ àti ń bọ̀ ṣàhádà oríṣiríṣi àwọn nǹkan báyìí ó ti di wípé ká máa ń agbájúmọ́ a fi ẹ̀sìn wálẹ̀ alẹ́bí sọ́lọ́ sọ́nà sọ wípé ọlọ́run bá ilé kẹlẹ́ jẹ ìyẹpẹrẹ sí wa gbogbo tí èèyàn máa ń lùjì láyé lálùjì political power á lùjì ẹ̀mọ́tí lálùjì náà a ti lè rí padà láyé alẹ́bí solution fún wa economical power á la ẹ̀mọ́tí lálùjì náà educational power ẹ̀mọ́tí náà àwọn ní agbára tó kù sáà àwọn sọ bá bèèrè nínú hadithi kan yí pé àwọn anẹ́bí láwọn ọjọ́ mi ó padà yẹpẹrẹ àwọn ni àníkí latin dina ya Rasulullah tí ó torí bá kéré ní nǹkan yóò fi jẹ̀rọ lásìkò anẹ́bí ni anẹ́bí ah, ni àà ah, kéré pẹ́ kéré anẹ́bí ni kódà ẹ pọ̀ gẹ walakinnakum ghutha'un ka ghutha'is sayl ẹ kà máa bí ma lásán ẹ kà pọ̀ bí àwọn ìdọ̀tí tágbàrá ń gbé káàkiri bí ṣe máa ń pọ̀ yẹn jẹ́ pé àgbàrá ó máa darí ẹ̀ síbi tó wù yín ẹ wá dá ẹgẹ́ bí àwọn ìdọ̀tí yẹn àwọn ọ̀tá yọ̀dá ẹgẹ́ bí àgbàrá tí ó ní káàkiri kéèsì páì ní pọ̀ ní pọ́blẹ́mù yín ẹ pọ̀ ṣùgbọ́n pípọ̀ yín tẹ́ rò pé agbára tó wà lọ́wọ́ yín yẹn wà lọ́yẹ̀ àwọn kékeré tí ọ̀pọ̀ tó yín náà yọ padà mọ́ torí pé kí ni ẹ ti kúrò bí ẹ̀sìn láyé ní ihu ankum àti àjáde èyí ìlàjì nìkùn ọlọ́wọ́ ní gbé yẹn pẹ́rẹ́ yẹn kúrò lórí yín láyé níbi kẹ́ máa sòṣèlú democracy àti àjáde ihu ìlàjì nìkùn ó dìbà tẹ́ bá tó padà síbi ẹ̀sìn ẹ̀sìn wa democracy tó lé lọ́wọ́ ẹ̀sìn wa ni ẹ ó kéré àbẹ́kẹ́ ẹ̀sìn wa gbogbo ẹnu àwọn olùmọ́tì kò lóye pẹ̀lú gọlọ́hún kódà fásitìwá tẹ́ máa fi ń da ọ̀rọ̀ rúmọ́ àwọn èèyàn lójú fásitìwá ṣe Al-Albani àti fásitìwá ṣe tọ́yún tèmi màá mú wá nínú tíra yìí ibi tí wọ́n ti tàrọ́jà àti fásitìwá yẹn táwọn àbá yẹn ti kú omi fásitìwá táwọn àbá ti ṣe táwọn àbá ṣe mistake tí wọ́n kúrò ń bẹ́ẹ̀ kéèyàn kan wá sì máa kó sì máa lo fásitìwá yẹn dò ní màá dẹ̀ sọ̀rọ̀ sheik mukbil lé sọ́sọ nípa ọ̀rọ̀ yẹn fún yín kẹ́lẹ̀ pé n ti ń ṣe wọ́n jẹun àwọn àfáà rẹpẹtẹ tó jẹ́ pé fatuwa àwọn ìyapa sáwọn fatuwa tó ń lò yìí àwọn àfáà yìí náà padà padà lórí àwọn fatuwa yìí àwọn èèyàn máa fi ojúlù kéré Ibrahim Kọ̀tọ́ nílẹ̀ Tunisia òun nìkan yarí ní parliament ìyẹn ní dẹ̀lílù pé ká lọ sí parliament lẹ́yìn ti ti Ibrahim Kọ̀tọ́ ẹ̀dá tó ẹ tó mú wá ibi tí mo ẹ̀ ti tẹ̀lẹ̀ lágbàáyé lónìí lẹ́yìn ti Ibrahim kọ̀tọ̀ ìgbà wo la ń fi ìdájọ́ ìdájọ́ tó wọ́n ìgbà wo la ń fi ìdájọ́ lórí pọ́pọ̀ al-hukmu lil-ghali tí ní ìtúlù tẹ́ tí gbogbo wájọ ń kéyìn náà ni al-hukmu lil-ghali ìdí bá ń tẹ̀lẹ̀ tó wọ́pọ̀ o làmọ́ fi ń ṣèdájọ́ pé àkíní ya burú ni nítorí pé gbogbo bí táà títí ń tẹ̀lẹ̀ láyé ya burú ní tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ káwá rí nìkan tọrọ ra jẹ́ sí wípé afẹ́ rí ìmú kékeré èèyàn sọ yípo sọ gbogbo aburú tọ́pọ̀ yìí àti gbogbo àwọn èèyàn tí ń lọ bẹ̀ tí ń tẹ̀rí ibú ìdí pé ẹyọkẹ péré ẹrí ẹyọkẹ ẹyẹ ẹyọkẹ yẹn náà dá òun mo ti parabọ̀ wá bẹ́ẹ̀ o ẹyọkẹ òun gbé o dá ẹ Ibrahim consult rè Ibrahim consult rè kí wọ́n wá pọ̀ mbẹ́ Ọlọ́run jẹ́ kí Ibrahim yẹn gan yẹn lórí yí pé àti mo wá béèrè pé ọ̀rọ̀ ìṣèkọ̀ bá ti ní wasaari. àmàdáre o tàrímù wàtáìlì ní ìtìkọ̀bá ní ìdìbò pẹ̀lú ògbọ́lọ́wọ́ba pẹ̀lú ògbọ́lọ́wọ́ba níbi náà ni màá ti sàlàyé àwọn mafásìlù ti ń bẹ nínú ìtìkọ̀bá tó ẹgbẹ́ mọ́sádì ẹyọkan aburú ẹyọkan péré ọ̀sọ̀ di haramu tó ní agbára ká tó di sọ yí pé mo ka aburú tó lé ní mẹ́wàá tí ń bẹ mi ọ̀ ẹlẹ́ẹ̀kejì pé òkè tábàyẹ pé tàrímù wàtáyì náà ni ọ̀dà àgbà ṣé nǹkan tábàyẹ pé tàrímù wàtáyì ni tóun náà ti haramu ni ẹ mọ̀ nígbà tí tàrímù mọ̀kọ́ sílẹ̀ tàrímù wàtáyì lè jẹ́jẹ́ fún apara sí lẹ́wù ó ní pé àfojúsùn kìíní yẹ gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ó ní pé haramu ni eléyìí báyìí fi ẹsẹ̀ fóun gẹ́gẹ́ ni haramu nípìnlẹ̀ ṣùgbọ́n nítorí pé yóò padà mú wa débi haram nítorí làbíṣẹ́ ní kìí ṣe fún gẹ́gẹ́ ní haram nípìnlẹ̀ bẹ̀ òun láti ṣàkàtọ̀ lọ síbi tó jẹ́ haram ìgbà tó jẹ́ báyìí ṣàkàtọ̀ lọ síbi tó jẹ́ haram yẹn haram náà ló náà padà wá jẹ́ yìí tó ìyẹn ni tahrimul maqasid àti tahrimul wasail mo wá fún yín láwọn ẹ̀rí tó yẹ kọjá sí wípé bákan náà ṣẹ̀rí kìíní kan tó ń bẹ haramun li zatihi àti haramun li ghayrihi dáhà àwọn àwọn èrò irú nìyẹn ọlọ́run ló mọ̀ ní káwa náà ka ùtúùlù fa ọlọ́run ló mọ̀ ní ká lọlé kéwù alhamdulilayi wípé alọlé kéwù ọlọ́run kì ní kó yé wa àdúgbò fọlọ́ ọba lórí yẹn náà ṣùgbọ́n láwọn èèyàn kan wákàn sọ̀rọ̀ ẹ̀dẹ́lẹ́ rí burúkú ni òun ni ni ẹgẹ́ bí ọtí ẹgẹ́ bí òrìbá gẹ́gẹ́ bí ṣírìkì gẹ́gẹ́ bí kúfù gbogbo àwọn eléyìí haramu li dhatihi kíní yẹ gẹ́gẹ́gẹ́gẹ́ haramu ni àwọn ọmọ kíní kan ní haramu li ghayrihi nǹkan tó jẹ́ sí pé òun gẹ́gẹ́ ti haramu nípìlẹ̀ ṣùgbọ́n nítorí nǹkan míì tí ó padà lọ bá lóbi di haramu méjèèjì haramu ni ẹ̀ má bó ti jọ ni ẹ̀ má ti kábi tí ó ń dà yín láàmú o ọ̀dà gẹ́gẹ́ bí sọ̀híhù li dhatihi àti sọ̀híhù li ghayrihi sẹ́ méjèèjì ni sọ̀híhù hasanu ní zatihi àti hasanu ní ghairihi méjèèjì ní hasanu àìkíni lọ láti fi tẹ̀rí wọ́n kà wá da wọ́n kà wá tó ká bẹ̀rẹ̀ sí máa da kọ́ ìdà òtù níyàwó ẹ̀ àrọ́mú ní zatihi ni àrọ́mú ní ghairihi ni ok kọ́ ìdà lọ́jọ́ pé wípé alwasailu laha hukmul ghaya alwasailu laha hukmul maqasid àwọn okùnfà tí ó bá gbé wa lọ sí nǹkan ìdájọ́ ohun tó kùnfà yẹn ọba gbé wa lọ náà nídájọ́ okùnfà yẹn ẹ̀rí mi gbọ́ yé kúlù máa láyẹ̀ tí mo wájú bù ilà bí hí owó wájú bù ọlọ́run ó mọ̀ sánú aláwùjọ wa yìí o gbogbo nǹkan tó bá jẹ́ sí pé ẹ lè rí tọ́lọ́ ọba àlejò láti yín lọ́rọ̀ yẹn lè rí lórí ṣe àbí kí ẹ kọ́kọ́ ṣe nǹkan ńná kí ẹ tó rọ̀rọ̀ yẹn ṣe tẹ́ẹ̀ bá ti ṣe nǹkan yẹn lè rọ̀rọ̀ yẹn láyé nǹkan yẹn náà ti di wájú òun náà ti dọ̀rọ̀ yẹn kẹ́ṣe ما يتوصل به إلى إلى إلى حرام إلى الحرام هو حرام gbogbo ntẹ yẹn ọba ti حرام لا fi débi haram láyé haram lòun náà ọlọ́pàá ló fi jẹ́ sí pé ọlọ́wọ́n ọba àlekẹ́ látọ̀ yí pé la taqrabu zina nítorí pé zina láwọn muqaddimat àtàwọn jàwáì ó láwọn nǹkan kan tí ó ṣáájú kéèyàn tó rí zina ṣe àwọn nǹkan ọlọ́wọ́n ọba àlekẹ́ ṣe ọlọ́wọ́n ọba àlekẹ́ kọ́ fún wa náyù nìyẹn wà náyù yufidu tahrim la taqrabu zina zina gẹ́gẹ́ ní makọ́sì òní maksud àmọ́ àwọn gẹ́gẹ́ ní ẹ̀ ṣe kẹ́ tó ṣe àwọn nǹkan tí ó mú yín rọrùn kẹ́rin zina ẹ̀ wọ ní ẹ̀gbọ́dọ̀ sí àwọn kẹ́yìn náà tó kéèyàn bọ́ obìnrin lọ́wọ́ nísìn àti ni kí ẹ ti àrọ́mú lìbá sì yìí ó lè padà bí ẹ̀tọ́ ó lè padà bẹ̀tọ́ kéèyàn máa ṣe kọ́lùwà pẹ̀lú obìnrin àbí ń dakẹ́ wúrú báyìí gẹ́gẹ́ bí wọ́n máa ń dùn mí ni pé wàláhì mo àbúrà àwọn lectures yẹn bíyàn bá wà well grounded nínú Islam tó bá gbọ́ yóò sọnù. nítorí pé ìgbà tí èmi kẹ́kọ̀ọ́ gbọ́ láti pìkì pìlẹ̀ báyìí orí mi kọ́kọ́ àbá èmi kẹ́kọ̀ọ́ wo ra ìgbà ìpè ọlọ́run ṣé ìdí lọ báyìí. mo wá gbọ́n àwọn tíra jáde àwọn tíra tó ti sàlàyé kíní wàláhì mo àbúrà àwọn tíra yẹn ìwọ̀n bá lè ọlọ́ba àríkà ni wọ́n ń ṣe ìgbẹ́gidẹ́ pàlàkàkà bíkọ́ sẹ́wọ̀n èèyàn míì rèé ọlọ́run fún wọn lẹ́mú ká gbọ́rọ̀ kalẹ̀ ìmọ̀ ń bẹ lára láti fi wà làkàyà àwọn èèyàn lọ síbi tọ́lọ́ mọ̀ fẹ́ lóra ìsìn kó tún wá bá fẹ́rú lára rẹ̀ àbá wàláìwò àbá ọ̀nà rẹ̀ ti dì ó tún bá bẹnu lára rẹ pé àwọn bọ́ọ̀bù ti yẹjú ọ̀wà láì wọ́n ti yẹjú ẹ̀ka ọ̀rọ̀ àwọn òṣùrù náà fi yẹn sí gbogbo ẹ̀ tí gbogbo àwọn òṣùrù náà rẹ̀ tí wọ́n dàrú yìí tí gbogbo ẹ̀ wá lójútù ọlọ́run bá ní kó ṣàánú wa manhajù tó clear òun ni wípé la yamna'anna ahadakum haibatu an-nas an yaqula bi haqqin idha ra'ahu ẹnìkan yóò gbọ́dọ̀ jẹ́ kí bẹ̀rù àwọn èèyàn ká gbé láti sòdodo nígbà bá ti ródòdó

kódà kó yẹ pé yẹ̀pẹ̀ la máa jẹ wàláyà nígbàbọ̀dé fáwọn èèyàn wa ṣùgbọ́n àjọ nílùú yìí ni tí wàhálà ẹ bá tẹlẹ̀ tán wàláyì kò ní mọ lórí àwọn tí ń tọ̀ yìí nìkan máa àjọ jìyà ẹni èyí bá níbi ṣọlọ́ fi jẹ́ pé ó ń kálukú ní dáwùrù ẹ̀ ó ń kálukú ní responsibility ẹ̀ àti róòlù ẹ̀ láti play nínú ìlú yìí ìkàṣẹ́ ńlá máa ń sìn tí bá tọ́pá àjọ nílùú yìí ni mò ń generality a lè májọ ní lọ́rin pẹ̀lú àjọ ní Nàìjíríà ìyá clear àbí so eléyìí náà sì ní àtọ̀bíyà ni Islam ọ̀fẹ́ àbí náà kí ni mo ń tàfà sí lọ òun ni wípé bí ìdájọ́ democracy ti rí lánàá àti bó ṣe rí lónìí nílé báyìí náà ó ti wá kílẹ̀ àti wá wípé nǹkan tó máa ń fà á táwọn yìí máa fi ń ṣe kí ni tó máa fi ń débẹ̀ nìyẹn náà nǹkan tó kù táyàn dí báyìí ni àtàlíbù tàkíkì democracy yàtọ̀ ìwà ọ̀nà wo ni wọ́n máa fi establish democracy gẹ̀gẹ̀ nínú tí ń tẹ̀lẹ̀ tí gbogbo wa ń rí ọ̀nà mẹ́ta náà ni alákọ̀ọ́kọ́ òun náà ni àdẹmọkìrátìyàtì mùbàṣírọ̀ àdẹmọkìrátìyàtù àlùmùbàṣírọ̀ kí ló ń pè ní àdẹmọkìrátìyàtì mùbàṣírọ̀ òun náà ni kí ni o iná ni ìdájọ́ democracy kan òun ti pẹ́ ó ti lọ ti pẹ́ wọ́n ní hiya akudamu suwari dìmọ̀kìràtíyà òun ló ti pẹ́jù nínú àwọn ọ̀nà democracy tán lò níjọ́un haitu yumaridu sha'abu kulluhu fiha alhukma bi nafsihi min ghairi wafiqin fi kafati majallati alhukmi min annahiyati altafi'iyati waltanfidhiya walqadaiya òun náà ni kọjá pé àwọn ọmọ ìlú gbogbo ọmọ ìlú yẹn yẹn ìran democracy kàrẹ́ o tí mo pè ní ademokrafiyatu mubashira ìran democracy yẹn ọ̀nà tó máa ń ni pé gbogbo ọmọ ìlú yẹnyẹn òun náà ni yóò máa kópa níbi à ń ṣòfin láì ní ní alàgàtà kankan láì ní ní alàgàtà kankan pé aláwọn ojú yóò ya sojú kankan gbogbo èèyàn pátápátá yóò máa ṣòfin fúnra rẹ̀ àwọn náà gbogbo èèyàn yóò máa kópa tábàbẹ́ ṣòfin nísìn gbogbo èèyàn yẹn ni ó gbogbo àwọn ọ̀nà tá ń gbà في كافة مجلات الحكم من الناحية التشريعية شري democracy government democracy only three arms when we have three arms of government abi the executive legislature and the judiciary abi ṣẹ́rí àwọn legislators legislators yẹn àwọn náà ń pè ní anahiyatu tashri'iyya àwọn tí ó máa ṣòfin àwọn àfáà ní e tí ẹ bá mú nínú òfin ṣẹ̀rí àtẹ́yàn pé rẹ̀ ní mùsàlíhù asòfin ká tún wá ní ilé ìgbìmọ̀ àwọn tí ń ṣòfin tó tọ́ kéèyàn pé lásòfin tó dẹ̀ jẹ́ nílé kò sí asòfin kan àfi ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ka Islam títí Sheikh Salih al Islam Muhammad ìgbà tá ń tẹ àlàyé anajibul awal nǹkan aláàkọ́ tó ba ìsìláàmù jẹ́ òun náà ni àṣírkù billah lábẹ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa tawhidul hakimiyya àbíkẹ́ sáré gbé jáde nígbà tí mo ti mẹ́nu bà ẹ̀rọ àpọ̀jẹ́ sáré gbé jáde kẹ́ lè rí wípé ọ̀rọ̀ táwọn àbá sọ nípa pé kéèyàn ká máa sọ pé òun la ṣòfin àbí kéèyàn máa ṣòfin fúnra rẹ̀ lẹ́yìn ọlọ́wọ́ba wallahi ẹbọ ni wọ́n ní wà mílẹ̀ náà ti máa ń yọ fọ́sìkìrù ṣírkà annahu ṣírkù hakimiyya wa yaf'aluna ma adahu ìdí tí mo ń kà page forty four ni mo ń kà yìí no page forty three ni mo ń kà yìí ìsàlẹ̀ page forty three ni mo ń kà yìí wà mílẹ̀ náà ti ń bẹnu àwọn èèyàn ṣé fọ̀zán ní sọ̀rọ̀ o tọ́wọ́ bẹ́ẹ̀ pé ṣé fọ̀zán ní kọ̀ọ̀rì jíjà ìdìpè wọn bẹ́ẹ̀ torí pẹ̀lú gbọ́nà ọba àádùn mẹ́rin bá wọn aláṣejù níbi ọ̀rọ̀ àṣekúndínlẹ́yìn máa ń zẹ́lọ̀ mọ́ rẹ̀ ọ̀n bẹnu àwọn èèyàn àwọn tó yẹ kí wọ́n máa ń túmọ̀ ẹbọ sí ṣírkù hàkìníyà nìkan pé ìmọ̀ ẹbọ níbi pé ká máa gbé ìdájọ́ fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́wọ́ba kọjá pé ẹlòmíì náà máa ṣèdájọ́ lẹ́yìn ọlọ́wọ́ba pé èyí ò nìkan lẹ́bọ wọ̀yọ̀ pẹ̀lú rẹ̀ máa ẹ̀dá àwù gbogbo àwọn ọ̀nà yòókù tí ẹbọ tún máa ń gbà wọlé wọ́n fọ́nú fọ́ra nípa rẹ̀ wọ́n gbá wọlé lọ́dọ̀ tí wọ́n ẹbọ ò lè tẹ́lẹ̀ ààrẹ lè tẹ́bọ láyé àfi níbi hàkìníyà wọ́n wá gbá ìní ṣùkmú ìlàlìlá onìkan ni wọ́n bá mú ẹnìkan ọgbọ́dọ̀ kò tí ń tán pè ní ìdí ìdájọ́ àyàfi fún ọlọ́run bá nìkan ẹnìkan ni ó correct wọ́n ń sì í lónìí wọ́n yẹ kúlù wọ́n mọ̀ sọ wípé àtàwíìdù huwa tàwíìdù hakimiyya ẹnu tó ń pè ní ìmọ̀ ọlọ́run bá lọ́kan òun náà ní ká sí ọlọ́run bá lọ́kan níbi ìdájọ́ kágbà fọlọ́run ló lè máa dájọ́ èyí ò ni tàwíìdù lọ́dọ̀ tí wọn àwọn onímọ̀ tàwíìlù hakimiyya ní kẹrin tàwíìlù wọ́n sílùkù wọ́n sílùkù hakimiyya ìta ti ń pè lẹ́bọ òun náà ni kí a máa gbé ìdájọ́ fún ẹlòmíì yàtọ̀ fún ọlọ́run bá ó nìkan lẹ́bọ lẹ́yìn rẹ̀ kò sẹ́bọ mọ́ wọ̀nà fún sheikh fọzán ní àwọn sọ wípé haza naw'un min anwa'i shirk eléyìí tẹ́ ẹ sọ yẹn ìran tó sọ kẹ́lòmíì máa ṣòfin lẹ́yìn ọlọ́run bá ẹ̀bọ ni kí ẹ̀kan wá pẹ̀rẹ̀ ní mùsàríyìn aṣòfin sẹ́gbẹ́ a ní ilé ìgbìmọ̀ aṣòfin àbí ibẹ̀ ni wọ́n ní kẹ́yìn àwọn èèyàn lọ torí kẹ́lẹ̀ pọ̀ torí sábà pọ̀ kẹ́lẹ̀ bá a máa lo nǹkan wọn láti tako àwọn kẹ́kẹ́ tò yóò wá jẹ́ sí pé kéde kìtàbà ti tún náà ni the annex tẹ̀síríyà ṣéèkì sọ wípé nítorí pé ká ṣòfin hakulilahi azawajal ẹ̀tọ́ tọ́lọ́wọ́ bá ọba tó gbẹ̀ngbọ́n ọba bíi ni wal hukmu bi ma anzala Allah ibadatun kájájọ́ pẹ̀lú tọ́lọ́wọ́ bá àlékè látọ̀kalẹ̀ ẹ̀sìn ní. láàkìn laysa shirku mahzura fi hadha an-naw' ṣùgbọ́n bí tí wàhálà wà ní pé kéèdè bẹ́ẹ̀ nìkan lẹ́bọ́ parí sí. adágbẹ́jẹ́ ìkàpẹ́ bọ̀ náà nìyó náà ṣùgbọ́n kì í ṣe bẹ̀rù nìkan lẹ́bọ́n parí sí kẹwàá ní tẹ́bọ̀ míì mọ́ àfi níbi àkìníyà nìkan. mo rò pé pẹ̀lú eléyìí ìdájọ́ democracy clear àbí ò pé kí ẹ gbà wípé àwọn kan la ṣòfin wọ́n ti láwọn èèyàn tí wọ́n ti kàwọn ẹgbẹ́ wọlé sílé ìgbìmọ̀ ṣòfin báyìí àbí táwọn ọlọ́mọ ṣòfin àbí ọlọ́run ló sànú wọlé nítorí pàwọn agbára òtítí ọmọ ìyá rẹ̀ tí yóò ìlórí púpọ̀ yá àtàlùkì yá pépà ń wágbára àwọn mùsùlùmí wágbára àwọn mùsùlùmí wágbára àfi bí ẹni báwọn láwọn mọ́ lórí ayé àfi bí ẹni báwọn kan ò tiẹ̀ sí kókó tájú wa lórí ìlànà ìsìláàmù yìí rí àfi bí ẹni báwọn problem táwọn ẹ̀ǹkáńtà láyé lónìí àwọn kan ò tiẹ̀ ẹ̀ǹkáńtà rẹ̀ tájú wa ọdá tí pépà tí anẹ́bí sọ wọn fúnra mi dìde ságbẹ́ dìde mọ̀rọ̀ pé kèrè tẹ̀lé àní ńdájọ́ ń gbà yẹn o àbí tẹ̀lé àní anẹ́bí báwọn lórí tẹ̀lé ànẹ́bí ńdájọ́ àbí ó sì dájú pé anẹ́bí sọ wọn sára mọ̀ lọ́wọ́ ní àbí àrẹ́dọ̀ sì bá wọn kó máa mẹ́wọ̀n kí láyé ní jẹ́ àdébí pẹ̀pẹ̀ sí Islam àtẹ̀síyà wọ tẹ̀síyà ìfọ́ àwọn èèyàn máa ìrí àwọn èèyàn lórí Islam àpò wọn máa kóòmì ẹbọ kóòmì kúfù kóòmì ẹ̀tẹ̀ kóòmì dídá àwọn àrẹ wọn lórí Islam nítàdébí jẹ nìyẹn àrẹ́bí ọmọ wá gbára agbára yìí náà ni kẹrí kọ́ ìdá kan bẹ̀rẹ̀ àwọn ìṣòwò àwọn pè ní alqaidatu alharamiyya alqaidatu alharamiyya kí náà ń pè bẹ́ẹ̀ òun ni wípé al-Islam títún àwùjọ ṣe yọ bẹ̀rẹ̀ látòkè wọn lọ ìkọ́ ìdá yẹn wọ́n gbàjẹ́ kò sẹ́ni tó lórí àwọn ànábẹ́ náà bọ̀ lórí pé tá a bá dókè láwọn wá tún àwùjọ ṣe náà yẹn máa ń bẹ̀rẹ̀ ìta àwùjọ ṣe láti di àfúrọ́dù ni láti sàlẹ̀ ni láti sàlẹ̀ ni kí ló bá kò sẹ́ni tó fẹ́ tún àwùjọ ṣe tó fẹ́ tún àbúrú ṣe látòkè ní tí wọ́n fẹ́ kí ló dé òdókè nìsín ẹ máa wò ọwọ́ lọ fẹ́ tún àwọn nǹkan ṣe fún bí àpẹẹrẹ ọ̀fẹ́ lò dájọ́ sẹ̀ríà ọwá dókè àwọn tó ọ̀fẹ́ lò dájọ́ sẹ̀ríà ní lórí kan àwọn gẹ́gẹ́ ní ìtakò lẹ́yìn ẹ̀dá pé ó wọ́n máa lẹ́ òyìn lóko pa ó máa gẹ́ òyìn lọ́wọ́ ìtagbọ́ eré sẹ̀ríà nìkan ti wọn nìyẹn sọfẹ́ jẹ́rẹ́ àti wọ́n lẹ́sìn fíjì fún wọn nìyẹn ọ̀rọ̀ tàwí ìdí ọ̀rẹ́ bọ ìyẹn ilé sẹ̀ríà lọ́jọ́ tiẹ̀ àwọn ọmọ ìlú kẹ kódà ẹ̀jẹ̀ jẹ́ mẹ́mú lẹ̀ parọ́ fún yín nínú àwọn tí wọ́n takò ju Ìlọrin bẹ́ẹ̀ torí ìdìnnà òkú ẹ̀sìn kẹfà ni àbí ó ti clear now ó láwọn èèyàn kátó ti gbìyànjú ẹ̀ rí kọ́lọ̀bà ní kọ́kọ́ bá ṣàforíjì fún wọn kọ́lọ̀bà kọ́ bá ṣàforíjì fún wọn àwọn tó gbogbo tí wọ́n jù ní àwọn ọlọ́rin aláàjì ti já ní ẹjọ́ mo rò pé ọ̀pọ̀lọpọ̀ wọn bí ilé sọ ẹ̀tọ́ bá ti ń ṣe súnmọ̀ ti pẹ́ ó lè mọ̀ fáwọn aláàjì ti já ní ẹjọ́ gbìyànjú bó ní ṣẹ̀yà òun ìṣẹ̀lẹ̀ lọ́rin wọ́n dẹ̀ ríjà kulẹ̀ kọ́lá lọ́dọ̀ àwọn ọlọ́rin àbí àbáṣe mo ń sọ ní àwọn tó ti bẹ̀rẹ̀ súnmọ̀ ti bẹ́ẹ̀ òkì bí àbí náà ọwájú rẹ̀ olófẹ́ máa ló ṣẹ̀ríà nínú tó yẹ pé àwọn kírísẹ́nì ti ní agbára yìí mọ̀rọ̀ pọ̀ lórí àwọn kírísẹ́nì náà mọ̀rọ̀ káwọn gbà fún àrí àtàwọn mùsùlùmí tó ní wọ́n ti dọ̀tí àbí àwọn wà yarí wípé ìjọba tó fẹ́ lóye àwọn ọ̀fẹ́ ibi táwọn bá ti yarí United Nations wà wá wọ́n ní gọ́ọ̀mẹ́ntì fẹ́ máa impose nǹkan táwọn ọmọ ìlú òṣèké ni fún àfẹ́ lórí wọn so àwọn tó bá ń ra àwọn ọmọ ìlú lọ́wọ́ wọ́n bá ń ra lọ́wọ́ wọ́n gbàjọba lọ́rẹ̀ bá ti gbà lọ́wọ́ múrtí àbí ẹ̀kọ́ ni wàláì ìkọ́nù ń fèèlì láti jọ tí ń lo kọ́ìdà àwọn níyà ni wọ́n ń fèèlì ni Muhammadu abu wahab tó wọ́n bẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ wàláì wàláì kò tó ìjò ní gbogbo àwọn sálábùrù ń mà sábẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ tó àbẹ̀ láti kórìí bàtà bára gbára náà tàmùwá àmùwá ti àwọn èèyàn pa mílíọ̀nù èèyàn lọ́fẹ́ jẹ́ ń pa mílíọ̀nù èèyàn lọ́fẹ́ jẹ́ ń pa

náà sọ̀kọ́lọ̀ wọn kó tànù wọn ilé ńlá yìí jẹ́ kóyọ wáyé pé àwọn èèyàn lórí táwọn èèyàn fẹ́ máa táwọn èèyàn fẹ́ máa bá sáfẹ́ máa fákàtí láwùjọ wa yìí wàlọ́ọ̀yì lórí tó jẹ́ sí pé àwọn kan ti gbìyànjú ẹ̀ rí àwọn kan ti ń gbìyànjú ẹ̀ lọ́wọ́ lónìí wàhálà náà fi dálẹ̀ irú nǹkan tó tẹ̀lẹ̀ nítorí ọlọ́run níjọ́ tẹ̀lẹ̀ sí wa irú nǹkan tó tẹ̀lẹ̀ ní nídíà ọlọ́run níjọ́ tẹ̀lẹ̀ sí wa irú nǹkan tó tẹ̀lẹ̀ nítorí ọlọ́run níjọ́ tẹ̀lẹ̀ sí wa irú kàtọ́ ṣẹlẹ̀ sí ní Íjíbítì tó ṣẹlẹ̀ ní Yemen ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sí wa gbogbo àwọn abíta ń wí àwọn ìkọ́wànù balẹ̀ jẹ́ ẹ́ wàláì wọ́n balẹ̀ jẹ́ yusuf kan lọ́wọ́ sọ́kàn èèyàn pẹ́yẹ báyìí ó wà lórí YouTube olóhùn ló ń fún wọn ní fásiwá ní Tunisia àfikà lọ kẹ́lẹ̀ sáwọ́rọ̀ mẹ́bàjọba lówó lórí òun ló ń fún wọn ní fásiwá ní Egypt olóhùn fún wọn ní fásiwá ní Yemen olóhùn fún wọn ní fásiwá ní Sudan olóhùn fún wọn ní fásiwá ní kílẹ̀ tí máa ń pè ní uh, Súríà ó ní ìjọba kọ́tọ̀rù sí ìrànwọ́ lọ́wọ́ gbogbo nǹkan tání náà ìrànwọ́ lọ́wọ́ pẹ̀lú agbára wọn pẹ̀lú ọmọ ogun wọn pẹ̀lú owó wọn gbogbo ẹ̀rẹ́ ìrànwọ́ lọ́wọ́ ẹ̀dá kún gbogbo àwọn àdúgbò wá kàyẹ lónìí èwo lórí olóòlò fún ọ ní láti jọ tí wọ́n ti pa Gaddafi Libya witness kí ìdìbò rí àbẹ́ẹ̀kọ́ ni ọlọ́run ó sànú wa àwọn àbá gidi ni ẹ àwọn àbá táyé ṣe ọlọ́run sànú wa àwọn àbá táyé ṣe àwọn àbá tí ń bayé jẹ́ káàkiri tá ń bà ní jẹ́ káàkiri òun ó jókòó lé ọmọ sọmọ ẹgbẹ́ kòǹgọ́ọ̀dì kòǹgọ́ọ̀dì ìwọ àtàwọn máa ní ìjẹ́ ìjòkó lé ẹ̀yìn bọ̀rọ̀ ẹ̀yìn bọ̀rọ̀ sọ́kẹ́ bàbá ẹ̀yìn kẹ́ni ẹ̀kọ́ pé màtá sáájú kẹsàájú kájẹ̀ lẹ́yìn. àlọ́ ìbẹ̀ wà ìjẹ́ náà ni ẹ̀ka ọ̀mọ̀lẹ́bí ń jáde ẹ̀yìn kẹ́ni ẹ̀kọ́ jáde òun gbẹ́nu lé ńlá ń gun mọ́tò káàkiri ó sọ báyìí pé káyìn ìdíje ká lọ́jà. àwọn ọ̀dọ́ náà ni wọ́n máa lò lórí àwọn nǹkan yìí kì í bá yín sí wọ́n sọ báwọn yẹn pé ẹni tó bá ní ìbánu yín ẹ lọ pa Gàdáfì òun ti mú ẹ ní pọ́láì. wọ́n yẹ sọ ni ẹ náà ọ̀rọ̀ yẹn mo fọ́n káàkiri ẹ̀tọ́ wà lórí social media mo fọ́n káàkiri mo tún translate ẹ̀ ẹni ká máa gbé mẹ́ka lọ pa Gaddafi àwọn sọ́jà àwọn ọlọ́pàá àwọn ọmọ ìlú kẹ́ pa Gaddafi wọ́n pa Gaddafi tán wàhálà ẹ̀fẹ́ fa gidi gbàjọba lọ́wọ́ wàhálà mo tẹ̀lé iṣẹ́ kíkẹ́ nígbà tí mo ń ṣe tí mo ń sọ̀rọ̀ Gaddafi èyí ṣe ń tó ọmọ ìyá kan tún mi ṣe ìzáwọ́ wọn sáyọ̀ ọlọ́kọ́ bá sọ ọmọ ìyá yẹn lẹ́sẹ̀ dáadáa látòkùn stéètì lọ́mọ ìyá yẹn tí iná ọ̀fẹ́ kó máa ń sábà àwọn ọ̀rọ̀ wa dáadáa ni ọwá tó méje ìgbà sọ nípa Muhammad Qaddafi Muhammad Qaddafi Muhammad Qaddafi ìgbà tí mo sọ eh, nípa rẹ̀ wípé Sufi ni mùtàtọ́ wípù ni ṣùgbọ́n kò ń ṣe èlò yìí ẹni ọwá tó méje pé à ah, ṣé mi ò rí fásitì wa ṣé mo bá lórí ẹni ṣé mo bá kà fọ́rọ̀ ẹ̀ náà ṣé mi ò rí fásitì wa ṣé mo fi lórí ẹni ṣé mo fi kà fọ́rọ̀ ẹ̀ náà àwọn bá tún ní kà fọ́rọ̀ ẹ̀ ó lè fi náà ẹ́ tó jẹ́ báyìí dì mo jẹ̀ sí promise ọmọ ìyá yẹn pé nílẹ̀ ọlọ́ ti bá padà rí fún pọ̀ mo táìmù ní táìmù àpò ní táìtì jẹ́ ẹ̀rọ ìjọba yìí ni mo fẹ́ dìbí ìṣòro ìdíje jáde kẹ́kẹ́ kí ṣàtúnṣe wípé Muhammad kọlá Muhammad kọlá fi bí mo sọ yẹn pé kí àwọn bá àwọn bá wà lórí ẹ̀ka fáwọn ìdádà kò sí ẹbá nìyí pé so ọmọ ọba àti kakọ́lá sọ́dà nǹkan bá mi san ọmọ ìyá yẹn ní ẹ̀sán olóore náà nítorí àsìkò wa tó ti lọ mo ti ká ọ̀rọ̀ sheikh eh, Salih eh, al-Fawzan eh, fún wa lórí wípé al-hukmu bi ghayri ma anzala Allah tàbí ká sọ wípé ká gbé ìdájọ́ ká sọ wípé ẹnìkan látòfin yàtọ̀ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala eléyìí báyìí rèé ṣírkì ni ṣùgbọ́n yẹn wá sọ pé àwọn kan ilé ìgbìmọ̀ asòfin àwọn kan ilé ìgbìmọ̀ tó máa sòfin lé àwọn èèyàn lórí yàtọ̀ fún òfin ọlọ́run bá Allah subhanahu wa ta'ala báyìí ṣe tayọ àlàgbáàlú náà eléyìí báyìí ni ìran democracy alákọ̀ọ́kọ́ mo pè ní àdemokrasi yàtúrú mubashira bí wọ́n dẹ̀ ṣe máa ń ṣe nìyẹn tí àwọn ọmọ ìlú ní ọmọ ṣe bẹ́ẹ̀ ṣẹwárí ìgbà tí kíní yìí nira tí wọ́n jẹ́ pé gbogbo ọmọ ìlú pátápátá náà ni ó máa kópa níbi abẹ́sòfin àbáfẹ́ kòfin rẹ ẹ̀rí pé kíní yẹn ó nira ń tòótọ́ kátólì gbogbo ọmọ ìlú kójọ pé gbogbo yín gbọdọ̀ yọnu sí gbogbo yín gbọdọ̀ ṣe ẹgbọdọ̀ lópa nípa agbọdọ̀ ní ipa lórí ìsì òfin àbí yóò fi padà fẹ́ kó le kò yí báyìí àìgbà yẹn wọ́n padà bọ́ sí kíni o àdèmọkìràfíyàtú àníyàbíyà òun ni à ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí àníyàbíyà òun ni wípé kí àwọn ọmọ ìlú káyìn àwọn kan ní aṣojú wa àwọn wa yìí àwọn ni ó wà lọ máa ṣòfin nítorí pé rọrùn fún gbogbo wa tá a bá fẹ́ lo gbogbo wa bá bá dáká máa ṣòfin pátápátá kò rọrùn nítorí ẹ jẹ́ káyìn àwọn kan tá a tọ́ ta níbẹ̀ ń balẹ̀ lórí ta rí wípé wọ́n lè lọ tójú wa dáadáa ẹja yàn wọ́n òfin táwọn yẹn bá ti wá ṣe ajẹ́pẹ́ gbogbo wa náà láti nìyẹn òun náà ń pè ní àdìmọ̀kìrọ̀síyàtú àníyàníyà ṣẹwárí ilé ìgbìmọ̀ asòfin yẹn ń pè ní májísù nùwàbù májísù ànùwàbù ilé ìgbìmọ̀ àwọn asòfin àwọn aṣojú tòfin tí wọ́n lọ máa sòfin léwa lórí ṣẹwárí democracy ní kìnníkà ẹ̀ẹ́kín understand ẹ̀jẹ̀ kí n sáré tètè sàlàyé kìnníyẹn sí i tẹ̀rí democracy gbagbára lọ́wọ́ àwọn executive ó gbé fún àwọn kíni àtúntọ́tù tẹ̀sílẹ̀ ìyá ó gbé fáwọn àgbòmí bẹ̀tà àwọn èrò tó wọ́n dáta tẹ̀rí lóòótọ́ ẹni tó jẹ́ dídọ̀ tí gbogbo wa ń rí òun náà ni àwọn executive àwọn executive ni president governor àwọn chairman local government ẹ̀ṣẹ́ dáta àwọn executive yẹn ẹ mọ̀ dá ẹni tó sọ wípé káńsílọ̀ kan rèé ẹ̀ káńsílọ̀ kan rèé àá sì mójútó kò ní sẹ́kùtì láti àwọn local government káńtì wọn wọn bẹnu ìgbìmọ̀ ilé ìgbìmọ̀ àti ilé lọ́kà gọ́ọ̀mẹ̀ntì kẹta káńtì adá ẹ̀kí lọ́rìsì wọn káwọn ṣe àtẹ̀ra wa ojúmọ̀ ti làkọjá ilé ìgbìmọ̀ mi káńtì lọ kẹ́ máa ṣe kíní káńtì lọ. Naam. Ìta bá débẹ̀ ní wípé àwọn ìyẹn rèé àwọn ní wà lọ máa ṣòfin. Eléyìí náà ń pè ní àdèmọ̀kìràfíyàtú àníyàbíyà. Wọ́n ní wàhíyà sóòrọ̀tún مناقضة للسورة الأولى حيث يمارس الشعب فيها الحكم أو السلطة عن طريق وسيط يسند إليه ممارسة ممارسة السلطة في كافة مجلات النيابة النيابة نيابة في كافة مجلاتها نيابة عنه والشعب لا يمارس الحكم بهذه الصورة إلا مرة واحدة وهي المرة التي يختار أو ينتخب فيها نوابه الذين يلوبون عنه في ممارسة السلطة بعد اختيارهم وهذا الوسيط هو الهيئة النيابية أو ما أو ما يعرف بالبرلمان wọ́n ní tẹ́lẹ̀ yìí òun ni ká yẹ àwọn aṣòfin tí ó lọ máa sojú wa tẹ́lẹ̀ lè rè àwọn ọmọ ìlú ò ní kópa níbi pé aṣòfin ju ẹ̀ka péré lọ ẹ̀ka péré náà yọ̀ǹda fáwọn ọmọ ìlú láti kópa níbi aṣòfin ẹ̀ka yẹn náà nígbà tó bá ń dìbò yan àwọn aṣojú wọn ìgbà tó bẹ́ kópa nìyẹn tẹ́bá ti wá dìbò yàn àwọn aṣojú wọn tán tí ó lọ́mọ aṣojú wọn àwọn ti tẹ́jú tẹ́tí wọn láti kópa níbi pé àwa náà la fọwọ́ sí pé ẹ̀yin yẹn lọ máa ṣòfin lé wa lórí òfin tẹ́ ẹ bá dẹ̀ tẹ́lé wa ṣégéni tẹ́ bá tẹ́lé wa lórí àti faramọ́ ìgbà yẹn nìkan ló kópa ibi táwọn náà ti ń kópa níbi òfin nìyẹn ẹ dákun ẹja kí èsìkẹ́ níkà níbà yìí nínú democracy yẹ́bù nìyàbíyà eléyìí tí à ń lò lọ́wọ́ báyìí wọ́n gbà wípé àwọn ọmọ ìlú àwọn náà ń ṣe àwọn náà ní kópa níbi ìṣòfin bẹ́ẹ̀ ọ̀nàwó ọ̀nà ìtìkọ́ọ̀ làwọn tí ń kópa níbi kátòfin àwọn ni wọ́n lọ fi ìka wọn fún àwọn ọmọ ìyá wọn tí orí bú àwọn nílò sọ wípé ẹ̀yin ọmọ ìyá wa o a tẹ ìka fún yín wípé ẹ lọ máa sòfin lé wa lórí àwa náà ti nípa lórí pé gbogbo òfin tẹ́ ẹ bá ṣe lé wa lórí àfaramọ́ tó bá wà láyé a jẹ́ pé àwọn náà ń kópa níbi ìṣòfin tó yàtọ̀ òfin ọlọ́ọ̀bá pẹ̀lú kíni pẹ̀lú ìdìbò pẹ̀lú ìdìbò ilé làwọn náà fi ń kópa níbi ìṣòfin náà látara báyìí rè eré báyìí náà ń pè ní àdèmọkìrátìyàtú àníyàbíyà náà nítorí àsìkò àdèmọkìrátìyàtú ṣífù lùmùbàṣírọ wọn ní democracy ẹlẹ́ẹ̀kẹta òun lè tọ́ jọ àlùmùbàṣírọ tàbá ọkọ tá a kà yẹn kí ni irú ẹ wàhíyà sóòrọ̀tún tàwùkìfíyà wàhíyà sóòrọ̀tún tàwùkìfíyà mìnà dèmọkìrátìyàtú lùmùbàṣírọ والديمقراطية النيابية من الديمقراطية المباشرة والديمقراطية النيابية فهي هذه الصورة ففي هذه الصورة توجد أيهة نيابية كما في الديمقراطية النيابية وفي نفس الوقت الذي يحتفظ فيه الشعب لنفسه ببعض السلطات يمارسها بغير وسيط كما في الديمقراطية المباشرة وهذه هي الصورة الرئيسة الرئيسية الثلاثة التي التي تواجدت عليها الديمقراطية شريط لك يا تاي هو صورة توقيفية àwòrán tiẹ̀ ní pé ó gbọ́dọ̀ ṣe nǹkan kan tí tó sọ pé kò ṣe now nínú ọ̀nà democracy mubashiro lòun náà wà nínú kẹrí òun tiẹ̀ zúrò tún ta òkè fíyà ni má ti ṣe nǹkan kan àyàfi bàtàbá ní kò ṣe ṣẹwárí òun wà rèé àìmọ̀ntẹ̀lẹ̀ láàrin democracy mubashiro àti democracy nìyàbíyà fàfihàbí ìzúrọ̀ nínú àwòrán democracy shibul mubashiro yìí aari ẹ̀yà kan aari àwọn ìgbìmọ̀ kan tẹ́jẹ́ ìgbìmọ̀ asòfin àwọn ìgbìmọ̀ aṣojú nìyàbíyà gẹ́gẹ́ bó ṣe wà nínú democracy nìyàbíyà yẹn at the same time ti nafsi waqti alẹ́bi yàtẹ́bìrù fi hìṣẹ́ àbìrì nafsi ìbáwí tòótọ́ọ̀bì ṣẹ́rí níbi ìyẹn àwọn ọmọ ọmọ ìlú náà ó ní àwọn òfin kan táwọn náà ó ní kápálẹ́ lórí gẹ́gẹ́ bí sultan gẹ́gẹ́ bí wọ́n dẹ̀ ní àwọn aṣojú wọn tí wọ́n máa ti àwọn òfin ọ̀pọ̀lọpọ̀ táwọn òní ní kàfá lórí ẹ̀ ẹgẹ́ bíi ẹgẹ́ bíi pé méjèèjì àárín méjèèjì ló ń wà. nam eléyìí láyé rè àwọn ọmọ àbí di democratia ṣíbù olùmọ̀báṣẹ́ òṣèré nìyẹn gbogbo ọ̀nà democracy mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ gbogbo ẹ̀ aburú ni. nítorí àsìkò wa ká lọ síbi kí làwọn nǹkan ẹ̀ka tó jẹ́ nǹkan ìpìlẹ̀ fún democracy gangan tó jẹ́ pé òun ni ó mú democracy máa survive láwọn nǹkan ìpìlẹ̀ naam ṣètìrí ìdájọ́ democracy anizamu democracy بمجموعة من الخصائص الأساسية التي لا قيام لها بدونها láàrin àwọn ẹ̀ka àwọn nǹkan ẹ̀ka ìpìlẹ̀ kan òun ló ti ń tẹ̀mí eléyìí yẹn ti pé tí a ti rí àwọn nǹkan wọ̀nyí democracy will survive láyé àwọn nǹkan yìí rè kí làwọn nǹkan náà alákọ̀ọ́kọ́ ìyádọ́tù ṣáàbí awil umma kágbà yìí pé total sovereignty ó bìlọ́ǹgì sí ọ̀dọ̀ àwọn ọmọ ìlú ẹ́ ìyádọ́tù ṣáàbí àwọn ọmọ ìlú ni wọ́n ní wọ́n ní sovereignty àwọn ni wọ́n máa ṣe ìdarí ètò ara wọn onípẹ̀ ní ìyádọ́tù ṣáàbí ẹlẹ́ẹ̀kejì alìkọ́rọ́rù bí hukuki afrod wà hurriyatihim wà dhamaniha kí a fi rinlẹ̀ wípé ó ń kálukú ó ní kíni o ó ní àwọn right ó ní ó ń kálukú ní àwọn ẹ̀tọ́ àti kèfèrí àti mùsùlùmí gbogbo apáta ẹ̀tọ́ kan náà lámí lábẹ́ ìjọba democracy ẹni kò jẹ́ nìkan lọ bákan náà hurriyat gbogbo apátápátá la ní ẹ̀tọ́ láti ṣe ìtọ́ bá wù wá lábẹ́ democracy àti mùsùlùmí àti Christian, àtẹlẹ́bọ gbogbo wa ní ṣòríyà bákan náà rẹ̀ wọ́n bá garanti àwọn ṣòríyà yìí àtàwọn òkú ìpín gbogbo wa ẹni kò jẹ́ nìkan lọ and that is why gómìnà kan ní state tó súnmọ́ wọn bí lọ́nà west emmanuel bilago emmanuel six man wọn wáìtì àwọn ni wọ́n rèé wàlọ́yà àwọn ni wọ́n rèé gómìnà yẹn nílẹ̀ west ní báyìí ìgbà tó dé bẹ́ẹ̀ ìjọba tiẹ̀ ló ti fẹ́ẹ̀ wọ́ ìdù nítorí pé gbogbo wọn ń pè lẹ́bọ pátápátá lórí báyìí ó lè jẹ́ kó yí àwọn ẹlẹ́bọ wípé the same right táwọn mùsùlùmí ní sáfẹ́ lọ sí hajj nínú owó ìjọba yẹn tí àwọn kírísítẹ́nì ní sáfẹ́ lọ sí Jerusalem nínú ìjọba yẹn lẹ́yìn náà ní láti máa lọ sí Kùbá gbogbo àwọn ọ̀pá ọ̀ràn míyàn ó tún wọ́n ṣe Ọ̀ṣun Òṣogbo ọba wọn rìfáìwù ẹ̀ eégún ilé oníkálukú ẹ máa kó wọn jáde adẹ́kọ́ ni ẹ́ àwọn ni wọ́n sì rèé kí ló dé nítorí wípé democracy tó ìdí democracy gẹ́gẹ́ ló practice yẹn oníkálukú ní ẹ̀sùn léyà láti lè lóru ẹ̀sìn ọ̀dà dáhùn kódà níbi ìdìbò àtobìnrin àtọkùnrin àti wòrì àtàtúwìn àtẹni tó yẹ pé àtẹni tó yẹ ò pé àti mùsùlùmí àti kèfè rí ìbò kan náà lẹ́ni ìbò yìí sì yí pọ̀ wàláhì kò yíbẹ̀ ní Islam àfàlẹ́jáàrí mùsùlùmí rẹ̀ àfàlẹ́jáàrí mùsùlùmí rẹ̀ kẹ́lú mùsùlùmí àfàlẹ́jáàrí mùsùlùmí rẹ̀ kẹ́lú mùsùlùmí máa lakum kayfa tahkumun la yastawi al-yastawi alladhina ya'lamuna walladhina la ya'lamun gbogbo àwọn ìpìlẹ̀ yìí ni Kùránì fi àwọn alùhálì wà lápìlì àwọn ní máa ń yan olórí àwọn tí orí wọn pé tí wọ́n jẹ́ àfà wọ́n lè má ju mẹ́fà lọ wọ́n lè má ju márùn lọ kódà wọ́n lè má ju mẹ́ta lọ àwọn ni ó yan olórí kéde pé tajá kẹran òun lè yọkà lọ́mọ ìdìbò àtẹ́tọ́wọ́ ẹ̀kọ́ dìbò fún àtẹ́tọ́wọ́ ẹ̀kọ́ dìbò fún ìka rẹ̀ yìí pinra àtẹ́tọ́wọ́ ẹ̀kọ́ fún ní ten thousand yìí tó dìbò pé wò ó ten thousand rẹ̀ ìbọn jìnnì wá dá kọjá pọ̀ bá jìnnì jìnnì ogún àpọ̀ ten thousand ìbò ó ti òbò tọmọtọmọ ní. yóò nígbà ten thousand yóò nígbò sí sí ọ̀rẹ́ kó nígbò sí tọ́lọ́ wọn sí mẹ́lẹ́. àbí naam kí lẹ pé ẹ́ wọ́n ní yóò ní ọdún mẹ́jọ kódà yóò tún jẹ ewé ìyá papọ̀ pẹ̀lú ẹ̀ yóò jẹ ewé ìyá papọ̀ mẹ́yà ọdún mẹ́jọ ẹ̀ òkìlá ẹ̀ mọ̀ yọ̀ ń eléyìí báyìí òun náà ń pè ní ntí nǹkan tí ó jẹ́ àwọn nǹkan ìpìlẹ̀ tí democracy fi ń sọ báyìí ni nǹkan tó ń pè ní democracy gẹ́gẹ́ ni. nam lẹ́yìn rẹ̀ rẹ̀ a ti mọ àwọn tó ní síyádà àwọn tó ní ìjádarí nínú ìjọba democracy pé àwọn ọmọ ìlú ni àbí àwọn náà ní síyádà yẹn. nam nítorí àsìkò mi ẹ jẹ́ kí n tó ẹ jẹ́ ká wo nǹkan kẹsí kí ni àdìsùn àkíkí lè nìzọ́mì ìhùkùn ìdìmọ̀kìrọ̀sì kí ni ìdájọ́ kí ni orúkọ gẹ́gẹ́ tó yẹ ká fún òfin democracy orúkọ gẹ́gẹ́ tó yẹ ká fún òfin democracy kí ni kẹtí nínú gbogbo àwọn àlàyé tó ti kọjá lọ yìí ìdáwọn wáyé lórí àwọn ìbéèrè tí a fẹ́ béèrè yìí pé kí ni orúkọ gan tí yẹn lè fún democracy pé báyìí nítorí pé jẹ́ rí kéèyàn pé nkẹ́kẹ́ lórúkọ kẹ́kọ́dà kéèyàn sọ ohun tí ó dáa kéèyàn sọ orúkọ tí ó dáa àbí kó sọ ní tí ò dá lórúkọ tó dá ìyẹn ò sọ nǹkan tó dá di ní tí ò dá o bẹ́ẹ̀ ni ọ̀sán tó ní tí ò dá di ní tó dá kò yí báyìí sí ìgbà míì rèé ẹ rí i pé àwọn èèyàn wọ́n máa mú orúkọ tó dá wọ́n máa fi sọ nǹkan àbí ká máa mú orúkọ tí ò dá ká máa fi sọ nǹkan gbà mí nam ṣẹ́rí orúkọ tí wọ́n orúkọ tí a lè pe democracy gẹ́gẹ́ tí ò sí tí ò sí iyèméjì ń bẹ òun náà ní kí ni o ìdájọ́ tọ̀húùdì ni ìdájọ́ tọ̀húùdì tí ẹ bá lọ ká sẹ́kù usuli salasa ti ṣe kọ́lí òtẹ̀mí ìgbà tí Muhammad bin Wahab tó ń sọ̀rọ̀ nípa tọ̀gùt wọ́n mú ọ̀rọ̀ Ibn Qayyim wáyé pé náà ni tọ̀gùt márùn-ún oní ẹni tọ̀gùt nínú ọ̀rọ̀ àwọn kọ̀wàgí ta ní márùn-ún nínú ẹni al-hukmu bi ghayri ma anzala kódà nínú nawaqidul Islam Sheikh Muhammad bin Wahab gbàtẹ́ńkà àwọn ìkàtọ́ أن أن غير هدي النبي صلى الله عليه وسلم أكمل من هديه أو أن حكم غيره أحسن من حكمه كالذين يقبلون حكم الطواغيت على حكمه فهو كافر وكلا رجل ẹni yòówù tó bá lè ní àdìsọ́kàn ibi tá ti di wọlé báwọn alábejì ní tẹ́tìrí ìgbàmí rẹ̀ èyẹ́ lè dájọ́ pẹ̀lú òfin ní ìtọ́yàtọ̀ fófin ọlọ́wọ́ bá pẹ̀lú òfin ní ìtọ́yàtọ̀ fófin ìjẹ̀rí àgbọ́dẹ̀mẹ́jẹ̀ káàdùn àyàfi tó bá ní ẹ̀sìn kan pé nǹkan yẹn ó ṣe òfin ọlọ́run ọba àbọ́dájú òfin ọlọ́run ọba lọ àbí bẹ́ẹ̀ tí ẹ̀kọ́ òun lọ bá kò yí mu òun lọ gbà yí mu ju òfin ọlọ́run ọba lọ ìgbà yẹn ló òun ní wọ́n ẹ̀ dáadáa mo máa rọ́ta mo jẹ́ bọ́ọ̀dù pé èèyàn ọba ni sáàdì sọ́kà bá ti lè wọlé tán ni Muhammad abdullah sọ pé mẹ́ni ìtakọ̀dà ẹni yòówù tó bá láàdì sọ́kà ànàrẹ́ ìwà ayé nàbí yìí sallallahu alaihi wasallam wípé ìlànà ẹlòmíì kódà kọ́ bá jẹ tamari Tijani kọ́ bá jẹ ti Ibrahim nìyà kọ́ bá jẹ ti sẹ́yìn kúdù kọ́ bá jẹ ti Hasanu Banna kọ́ bá jẹ ti Qaradawi kódà kọ́ bá jẹ ti Muhammad Abdul Wahhab tí ẹ bá fi lè ní àdìsọ́kà pé ìlànà ní ìyàtọ̀ fún lánàá Nabi sallallahu alaihi wasallam akínáàlú mi hajj ó pẹ́ jù lànà nẹ́bí lọ àwọn àdínà hukuma báyìí àbí ìdájọ́ ẹ̀ lò ní ìdílé tó fúdà ju ànábì àtàlù mi hukumi ọjà àjùjọ ìdájọ́ ànábì lọ kẹlẹ́sí ní ìfọ̀bìlú na hukuma kọwárí àdá hukumi gẹ́gẹ́ bí àwọn tó ń gbọ́lá fún ìdájọ́ àwọn kọwárí àwọn kọwárí ti làwọn tí ń dájọ́ pẹ̀lú nǹkan mi yàtọ̀ fún fi ọlọ́run bá

ló fi yàtọ̀ àti yẹn ni pé ètò bá ṣe tèlú lábẹ́ democracy ó yàtọ̀ gédégédé sí ètò bá ṣe tèlú lábẹ́ ìjọba Islam kí ló fà á nítorí pé kẹrí ìjọba ti Islam a máa ń ṣe òfin ẹni tí dẹ̀ máa ń ṣe òfin níbi ìdájọ́ Islam òun náà lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kò yí báyìí sí Ànábì sallallahu alaihi wasallam wà ní náà òun yóò gba òfin yẹn wá látọ̀dọ̀ Ọlọ́run bá Allah subhanahu wa ta'ala lóbi jẹ́ sí pé masọ́júrù tẹ̀sírí àwọn bí ìpìlẹ̀ òfin ibi ìpìlẹ̀ tá a máa fi ń ṣòfin nínú ṣẹ̀ríà àìkìtáàbù òun náà ni tí ọlọ́run la bẹ́ẹ̀ ni àtúnnà àti súnnà tànàbí sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni àìkìjìmá nítorí pé àìkìjìmá làbújá àyè sẹ́ńdà ìlànà hatta wa in lam ta'rifu ìjìmá gbọ́dọ̀ gbára lẹ́rìí kódà kí wọ́n hátà wáyé náà tààrí náà ìdá pẹ̀lú ìjìmá òun náà ni àpanupọ̀ gbogbo àwọn olùwọ̀n tí àpanupọ̀ wọn ṣe é kà fún kò yẹ láyé dùn iná tó ní àpò ilé yìí báyìí làwọn ọ̀sán nínú tẹ̀sílẹ̀ àwọn àbá rẹ̀ ti tẹ̀yàtù sí kò yẹ báyìí àwọn àbá rẹ̀ ò gba tẹ̀yàtù wọlé ilé pé káàbì ìdájọ́ kan káàbì wọn ẹlẹ́ẹ̀kejì pé tídájọ́ kan bá rí báyìí ajẹ́pẹ́lẹ́ iná lè rí bẹ́ẹ̀ kò yẹ báyìí aláwọn akíyíta tó pọ̀ dáadáa iṣẹ́ ìṣúlù nìyẹn now kí mo yẹ́pọ̀ yọ́n bẹ̀ ni pé ìdájọ́ democracy jẹ́ mọ̀ yí pé òbí èèyàn ni àbí ni mo ṣáájú ìṣáàbì pẹ̀lú eré báyìí ni ẹ rí pé ibi tá a ti ń lo ìdájọ́ sẹ̀ríà ó ti yàtọ̀ sí ibi tá a ti ń ya ìdájọ́ democracy ó yàtọ̀ síra wọn àbí yàtọ̀ síra wọn ó yàtọ̀ síra wọn bàjẹ́bàjẹ́ bákan náà ìdájọ́ demo ìdájọ́ Islam kò nígbàgbọ́ bí àgbàdíyà pé àwọn majority òun ni ọmọ sòfin kódà tó bá jẹ́ sí pé minority ló bá rí ẹ̀rí wọ́n máa fún minority wọ́n máa prioritize nǹkan bá mú lórí majority. wà á tún sọ akthara man fil ardi yudilluka an sabilillah. ọlọ́wọ́n bá ní tọ́ ilé ànábì tó o bá tẹ̀lé àwọn tọ́pọ̀ wà láwọn tọ́pọ̀ ọ̀tọ̀ ẹnu yìí o tẹ́lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn aṣọ ìrìn rẹ̀ máa ń jẹ́ yá èyí má ṣe pọ̀ tó tábàlọ sí lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ àwọn èèyàn wá pọ̀ lọ. èyí wọn lọ sí yíwù ni òun ni mizanu tó fi ń wàláì ẹ̀ tí kọ̀ sórí dìímù wàláì ẹ̀yìn tẹ̀ lẹ́jẹ̀ rí dìímù táwọn ènìyàn rẹ̀ kọjá mọ́ lọ́nà èkó ẹ̀ tí kọ̀ tó wíńdàtì ẹ̀ tí kọ̀ tó yá kìlómẹ̀ ẹ̀ tí kọ̀ tó yí bàdàì ní kúmú yìí ibi táwọn èèyàn bá ti pẹ́ tó bá ti kéré lọ kódà wíńdàtì lọ́nà lọ́nà ọ̀bàgàrà ẹ̀ kọ̀ tó wọn tó wáyé pé pípọ̀ ni kọ̀yẹ́ kó ṣe súnà náà torí pé mẹ́rin lẹ́yìn ti ṣe súnà lẹ́yìn mo rò pé tó bá ti sábà mú àdìkátá tí ìdílé yín bá tẹ̀ láàrin mẹ́ta kún láàrin mẹ́ta mú ti gbogbo àmì ìdílé yín ṣe wá tó yẹn alẹ́bàwọn tó pọ̀ lọ́ra ìsìnìyàn ọ̀yẹ́ kó jẹ túnà mọ́ wọ́n ń fi àgìlàbíyà wọ́n ń fi múdàjọ́ Islam ìgbà olódi pé agbára táà mùsùlùmí ní agbára nọ́mbà ni ìgbà olódi bẹ́ẹ̀ ìgbà ó ní mùsùlùmí ń lo agbára nọ́mbà láti dìtámìnì ọ̀rọ̀ ẹ̀sìn àbí láti dìtámìnì ìṣẹ́ láwùjọ àdẹ́bìnú àrí ìsọ́látò tàlám díẹ̀ làwọn tọ́ dá lóhùn kò sí yẹba yìí àdínkù sàfáà ó ti gbogbo ilẹ̀ mọ́ sábẹ́bí sọ́lá sọ́lám sọ wípé kódà yóò wà náà àdẹ́bì inú àdẹ́bì mi sọ́lá kò ní rí èèyàn kankan tẹ̀lé lọ́jọ́ ìgbéra sí yánu àdẹ́bì ní èèyàn kan ẹ́ kò yẹba yìí táwọn èèyàn wọn sọ dodo ṣe tó kí a ti rí gbogbo àwọn nǹkan yìí báwọn nǹkan yẹn ṣe rí nìyẹn lẹ́nu wọn bá àsìkò orí tó kù ẹ jẹ́ kí n lọ síbi kí làwọn aburú kí n bẹ̀mí ọ̀rọ̀ ìtìkọ̀bá sẹ́rí ọ̀rọ̀ democracy mọ̀kànlá yẹn yẹn ṣókí mọ̀kànlá yẹn ṣókí lórí ọ̀rọ̀ democracy wàyí ńlá wàyí ńlá wàlọ́ọ̀yì àwọn nùkọ́ tí mo tàjálà ní báyìí àwọn point tí mo tàjálà ní bíi lórí ọ̀rọ̀ democracy ó pọ̀ gidi gan lórí ọ̀rọ̀ àwọn kata tàlẹ́dì sọ́ọ̀sì nípa ìmọ̀ kí náà pẹ̀lú democracy gan bẹ́tẹ́ bí democracy ọ̀tọ̀ ọ̀tọ̀ tí mo wí o ní pé àwọn èèyàn máa ń kíyàtọ̀ láàrin àdìjẹkọ̀báàd àti democracy yẹn ni pé ọ̀rọ̀ ìdìbò àtọ̀rọ̀ democracy bó tilẹ̀ jẹ́ sí wípé irọ́ ni wọ́n gbà nítorí wípé nǹkan tí democracy fi ń títí ń democracy náà ni pé ní àdìjìbò kò dẹ̀ sí tán pè ní àgbàbíyà kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń pè ní ìyàwó èèyàn dípò nínú democracy láì dìbò kò yíra yìí láì dìbò so eléyìí láyé rè mo rò pé nígbà tí mo ń tọrọ nípa àwọn democracy ta ní mo ní àdemokrasi yàtò nìyàbíyà àbẹ́ẹ̀kọ́ ni ọ̀rọ̀ kan tẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan ẹyẹ sáré padà síbẹ̀ mo rántí ṣẹ́rí democracy gba agbára lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ aláṣẹ gẹ́gẹ́ táwọn òní sígọ̀ agbára tó pọ̀ ọwọ́ àwọn asòfin ló gbé sí and that is why tó jẹ́ sí pé bẹ́ẹ̀ ṣe mọ́wọ́ àwọn aláṣẹ yẹn àwọn tí wọ́n kà lẹ́ẹ̀kan yẹn tó president ní gómìnà nìkan kan títọ́ head lásán ni wọ́n jẹ́ nínú òbí democracy wọn à lè dágbésẹ̀ kankan ti láyé àyàfi tí àwọn ilé àgbìmọ̀ àtòyí máa sọ fún wọn. tí kankan bá yẹ ṣẹlẹ̀ tó bá fẹ́ ṣe ìgbésẹ̀ kan tó yàtọ̀ sófin wọn kọ́kọ́ gbé lọ sí house náà ìgbà tí àwọn house bá jẹ lóúnjẹ ìgbà yẹn kí lẹ́gbẹ̀ẹ́ fi jẹ nǹkan lóúnjẹ ní house ẹni lọ́wọ́ lọ́wọ́ kí ní kẹsàn pé hi bam ẹni lọ́wọ́ kí ní pé ní bam pẹ̀lú kí ní lọ́wọ́ bí lè tọ́mọ́ bí lè nígbà bí ìrìn àwọn aṣòfin àwọn olórí wọn náà máa ń tẹ́ tọ́ máa ń dàbò yìí jẹ́jú ìwọ̀n nínú ní ìtara yóò ṣe gbẹ́gbẹ́ nílẹ̀ ó torí háì lọ́fẹ́ ẹ̀rí àwọn tó háì ni wọ́n ní tọ́lá wọn lọ́pọ̀ jù kò ní tó sọ ní ìkan sọ̀rọ̀ tó ti gbáàm tó ti ẹ̀lú lẹ̀ báyìí wà láyọ̀ olóòfà ló jẹ́ pé ẹ mọ̀ wà wọn olóyè pé ah, kò yẹ tí wọ́n ti confuse kan execute lábíkan ní executive kan execute òfin tí àwọn alẹ́ àsòfin bá ti ní fún àlejò kankan wọ́n kàn wá bẹ́ẹ̀ jẹ́ wọ̀ ẹ́ àwọn ilé àsòfin lọ́lọ́gbàgbà jù lọ wíwá ẹ̀ ń bì ṣe wá rí àwọn méjì àtàwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹjẹ́ wá rí àwọn tìlé adájọ́ àwọn ọlọ́pàá nkẹ̀kẹ̀ àwọn ni àtúntọ̀ kí o àtúntọ̀ tó kọ̀bọ̀ yíyà làwọn yẹn so àwọn èèyàn ní kí là ń pè àwọn ní judiciary àbẹ́ẹ̀kọ́ ni so gbogbo òfin tí àwọn eléyìí bá ṣe táwọn eléyìí bá gbé jáde àwọn eléyìí ọmọ enforce lórí àwọn èèyàn lórí ẹ̀mọ́ fi ṣèdájọ́ lórí àwọn èèyàn òun náà ló gbé lọ sáwọn ilé ẹjọ́ tẹ́mà lò pé kẹ̀kẹ́ kìníkà sọ̀tọ̀ kẹ̀kẹ́ kìníkà ọ̀dìbínà kò ń sọ pé kìníkà ẹ̀rẹ̀ ní ọmọ apáru nígbà kọ́ alùpùpù rárá sí sínú àlẹ́bí sọ́mọ́ ọ̀rọ̀ sọ́nà yóò máa fa òrùgbà èyí lẹ́lùmí náà wọ́n fi ti yẹn gan pé àwa alámòfin àwa amòfin rẹ̀ òní ọmọ atakọ́ òbí tí ó sòfin ọlọ́run òbí tí ó sòfin Islam ìrà yìí ni kódà ó ti di nǹkan yìí nìsín tó bá fẹ́ pe àwọn ẹlòmíì nìsín ibi tí tájú pọ̀ dé barista kí ni gbogbo ní àwọn nǹkan yẹn kẹlẹ́ lè mọ̀ pé olóyè rẹpẹtẹ olóyè bàbá olóò gbogbo àwọn oyè yìí wàláì mo bọ́nà wà búra oyè àwọn yahudi ni ṣe mú pí nítàlàyé ẹ̀ kò éjẹ́ tí ó kéde nǹkan tó ẹni ọ̀kan má bí nǹkan jẹ dúdú báwọn yàrá àwùjọ wa yìí bẹ́ẹ̀ fún èé kátírà ní o fún kátírà sí òye wọn ní o èdè òjì ẹ̀mọ́ a kì ó ìtùlúrí lẹ́bí náà mú jùlọ yìí ìmọ̀ ìgbáyà àwọn tó nímọ̀ ní máa ń gbé kéèsè bí certificate kéèsè bí àwọn alcohol kéèsè bí àwọn oúnjẹ nílá nìdí tó púpọ̀ àwọn nǹkan yẹn rèé àti akàn bí wọ́n bá àwọn èèyàn láwùjọ yìí ni akàn bí brain wash àwọn èèyàn ní ẹ̀ bá personality tó ń sọ̀rọ̀ ni àwọn personality tó ń sọ̀rọ̀ yìí àwọn ènìyàn authority ni wọ́n kí ló dé àwọn ọmọ ẹ̀kọ́ máa dá oyè oyè

àti torí ẹ̀ bá fẹ́ fọ́ fẹ́rẹ́ àníjì tó ẹjọ́ báwọn eléyìí báyìí ibi tó ń fi ṣe kàlàbáyé lọ gẹ́gẹ́ gẹ́ ṣe kàlàbáyé kò lè jẹ́ lọ́dọ̀ wọn àbí ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ rí ẹ má jẹ́ kí àwọn èèyàn bá rí wa bá mọ̀ wa bá jẹun wò wa ká má ti torí ayé yìí àbí nítorí àbí nítorí ipò àbí nítorí gbajúmọ̀ ká bá á máa ra wa jẹ́ nǹkan tí ò lálàáfíà kábẹ̀rẹ̀ sí máa tẹ́lẹ̀ báwọn èèyàn láwùjọ ṣẹ́rí àlìsíkọ̀bá ìdìbò gbọ̀ngàn fúnra ara rẹ̀ ní òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ rẹ̀ òun gẹ́gẹ́ fúnra rẹ̀ àwọn ọ̀nà ìlúwẹ́dẹ́ nítorí àwọn nǹkan tó wà ń bẹ̀ alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tó wà ń bẹ̀ ni wípé kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ dìbò láyé tí ò ní jẹ́ sí wípé àwọn tẹ́ fẹ́ dìbò fún wọ́n gbéra wọn jáde òdìdí àyà láti kàmpé fáwọn òkè ìtọ́kùn yìí. ẹ̀yin bẹ̀ ti máa hadith lórí wípé àwọn arákùnrin méjì kan tọ́lọ́ bá lẹ́yìn sọ́lọ́ bá ọ̀sẹ̀là tó ní àwọn fẹ́ tí kan wọn lóhun fẹ́ kálẹ̀ sọ́lọ́ sọ́lá ń fi òun tàbí àdàrí tí alẹ́ nìjọ́mu. alẹ́ ti ní láyé láyé àwọn òkè ti ń ṣe aláṣẹ àbájáde lórí àlámọ̀rí ẹ̀sìn yìí gbogbo ẹnikẹ́ni tó bá béèrè fún abẹ́ni tí ó béèrè fún táà rí pé ń dojú kòkòrò ẹ̀ a rí pé ń dojú kòkòrò kọ́ fẹ́ káyọ̀ àwọn oníkan láyé àwọn èèyàn wọn lórí àwọn èèyàn wọn nìkan láyé ẹ̀yà wa náà lọ wo ọ̀rọ̀ rẹ̀ lọ́jọ́ bẹ̀rẹ̀ ẹbí tẹ́sí wa wo ìbọn fún campaign náà ni ẹbí tẹ́sí wa wo ẹ̀yà wa náà ti ẹ̀sẹ̀ náà wo àwọn ibi tí wọ́n ń lọ gan nìyẹn tó dàtẹ́lẹ̀ rò wípé tábàní tábàní tàbí bẹ́ẹ̀ yẹn ní àtúntò yìí ní ti náà wò yá àwọn ẹgbẹ́ ìkìlá máa já wọn dágbà wọn ní kẹrìndínlítì o ẹ̀yà yẹn wọn tọ́ba gbé báwo bá tàbá ìgbó mọ́ yẹ́yẹ́ brọ́dà àti sísá ẹ̀kẹ́ kọrùn gbà kíni kọ́ bùjáde ní bẹ́ẹ̀ ẹgbẹ́ kíní ẹgbẹ́ kíní ṣé kíní lọ́dọ̀ ṣe ìjọba ṣé kíní ní nàìjíríà ọ̀dà. àdáyọ̀ orí ṣé kíní lẹ́ ẹ̀rọ ìdìbò fún kùdárù kíní. wọ́n bí wọ́n ń lọ́gọ́ pìtì ààyè fún àwọn nǹkan ṣéjìdì ni wọ́n pìtì ààyè nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n jáde fọ́lá àwọn fẹ́ tún ṣe àwọn fẹ́ tún nàìjíríà ṣe lábẹ́ kíni lábẹ́ democracy èmi ọmọ double standard kí máa ṣe kéèyàn máa wà fún wọn pẹ̀lú òṣùwọ̀n méjì òṣùwọ̀n nǹkan yọkan pẹ̀lú òṣùwọ̀n méjì double standard náà ń nǹkan yẹn ẹlẹ́gbẹ́ ṣe ṣe rí à democracy inú ọmọ ẹni tẹ́ fi jọ láyé inú ọmọ ẹni tẹ́ pé nígbà tó fẹ́ ìdájọ́ ṣe rí à ọwọ́ lọ ìdájọ́ àwọn láti láti gbogbo àwọn tó ń jẹ òwò wà láì wọ́n fèrè wọn àmú tó dàbọ̀ rìsọ́ọ̀tì wọn ọ̀dà aríláyé f9 wọn bá bọ̀ wọ́n lè ń tẹ̀lé àwọn ẹ̀rọ kò ẹ̀jọ́ nàdá tí onítorí àsìkò ní pé gbogbo èèyàn pátápátá òun náà ni wọ́n ní ni wọ́n dọ́gba níbi ìdìbò àdìbò ọkùnrin àdìbò obìnrin bákan náà lórí níbi ìdìbò tẹ̀lé ọdún kò rí bẹ́ẹ̀ ní Islam ìgbàgbọ́ wọn wà nígbà ń sọ̀rọ̀ nípa pé sábà tẹ̀lé rí lórí àwọn èèyàn ó ní kí ẹmọ ọkùnrin méjì wàyí lam yakuna rajulaini farajulun wa imra'atani mimman tarḍawna mina ash-shuhada ọkùnrin tí igbó obìnrin ò sílé ní ọkùnrin láyé tẹ́ẹ̀ láti rọ́kùnrin méjì ẹ̀mú ọkùnrin kan àtọ́mìnrin mélòó bẹ̀sí ní democracy sọ́kùnrin kan àtọ́mìnrin méjì ni ọkùnrin ká gbọ́dọ̀ kan ìbò wọ́n ṣe dédé nínú democracy àìdọ́kọ̀ ni ilé ìbáyé rèé dára àwọn nǹkan tí ó tó kọjá pé kódà nípìnlẹ̀ jẹ́ ọ̀rọ̀ ìsìnkọ̀dá ọ̀rọ̀ ìdìbò rèé ti tí ò dáa nínú àwọn nǹkan tó ti jẹ́ pé ìdìbò ó tako ẹ̀sìn gẹ́gẹ́ nípìnlẹ̀ pé òun ní àwọ̀mù ni fúnra rẹ̀ òun ni wípé nígbà tí wọ́n bá nínú nínú sẹ̀rẹ̀ Islam sábàjẹ̀ fẹ́ dìbò láti fi yan olórí àwọn onímọ̀ndì àwọn arùn hàlì wọn àpìlì àwọn olùmọ̀ ní mọ̀ndì nínú democracy tọ́bọ́ bẹ́ẹ̀ dìbò àwọn oníndì gbogbo èèyàn kò sí ìbá ìdì ilé tó jẹ́ nǹkan ẹlẹ́ẹ̀kẹta ilé tó jẹ́ sí pé eléyìí rèé ó ṣe kó láyé pé nǹkan tí ò da òun náà lọ́wọ́ ìdìbò yìí tó fún rárá rẹ̀ gan nípìnlẹ̀ èsì nǹkan tó da rárá títí gbogbo wọn bákan náà rèé ádámù tàkì ní sẹ́rì ìlà àìmọ́ sí òfin ọlọ́wọ́ bá dájọ́ ìbẹ̀ níbi ìdìbò tó pé àwọn tẹ́ ẹgbẹ́ lọ dìbò fún yìí tẹ́ ní kẹta dájọ́ pẹ̀lú òfin ọlọ́wọ́ bá ní àbíkẹta pẹ̀lú kan ní àtòfin ọlọ́wọ́ ẹ́ kẹta dájọ́ pẹ̀lú kan ní àtòfin ọlọ́wọ́ àbí ádámù tàhìkì ní jẹ́ ìlà bákan náà al-ikhtilaf wa tafarruq al-mazmum tí a rí ìdìbò yìí máa ń fa ìyapa àti káwọn mùsùlùmí fún yẹlẹyẹlẹ nítorí pé ẹgbẹ́ onírú àtẹgbẹ́ aláta àtẹgbẹ́ onímọ́tò ẹ́ gbogbo àwọn ẹgbẹ́ yìí ìfẹ́ lo àwọn àmì tí ó ti gbẹ̀ tó ti rà láwùjọ wa yìí tó wọ́n ti gbẹ̀ ń bẹ̀gbẹ̀ wa jẹ́ àbí ẹgbẹ́ onírú ó láwọn èèyàn tiẹ̀ tó jẹ́ sí wípé àwọn ọmọ campaign fún ọmọ ẹgbẹ́ onírú ni bẹ́ẹ̀ lọ́mọ ẹgbẹ́ aláta náà ṣé wá rí ọmọ ẹgbẹ́ onírú yẹn mùsùlùmí wà ń bẹ̀ nínú ọmọ ẹgbẹ́ aláta mùsùlùmí wà ń bẹ̀ àwọn ọmọdé onírú àtọmọ ẹgbẹ́ aláta àwọn ọmọ bá bára wọn kọ̀ọ̀ká pọ̀ bá ti lè fẹ́gbẹ́ wa adẹ́kọ̀ọ́ ni mùsùlùmí wa sọ kódà ọmọ ìyá a ti rí ọmọ ìyá rí tó yẹ pé ọmọ ìyá àbúrò òun ni tọ́ọ̀dì ẹgbẹ́ onírú ẹ̀gbẹ́ ni tọ́ọ̀dì ẹgbẹ́ aláta àbí àbí àti ẹni mọ́tò ọlọ́rin ni fámìlì dàrú wàláì ọkọ ẹgbẹ́ onírú ìyàwó ẹgbẹ́ aláta ọmọ ẹgbẹ́ onírú bàbá ẹgbẹ́ alága ẹjọ́ nàdá bẹ́ẹ̀ ni àtàfárúkú wal ikhtilaf yóò mọ̀ tẹ̀lé láàrin àwọn mùsùlùmí látara kìíní tẹwárí kódà ó dé di wípé tàá túbú ọmọ tẹ̀lé mẹ́ kódà ó dé di pé ìpààyàn ọmọ tẹ̀lé mẹ́ ẹni kí n fún lápèjúwe kan tí ẹgbẹ́ onírú bá padà lọ ní march eventually tó bá padà lọ di ipò tó bá padà lọ di ipò ní wọ́n fẹ́ fún àwọn èèyàn ní lóhùn fẹ́ fún àwọn èèyàn ní bẹ́ẹ̀ kò ṣíkà thousand náà lọ́hùn àgbọ́fẹ́ ti àǹfààní kan fáwọn èèyàn fáwọn èèyàn nínú ìlú wọ́n bàbá wòó pé àwọn ọmọ ẹgbẹ́ alátadà àwọn ọmọ ẹgbẹ́ alátáhùn àwọn oníwájú àǹfààní àwọn àgbẹ̀ ọ̀sẹ̀ rédíò pé orí sí ìpè àwọn ọmọ nàìjíríà tàbí kí mú e o ìwọ tó ọba jọ ọmọ ẹgbẹ́ onírú ọba débẹ̀ wọ́n lè fi àdá bẹ́ ọ ní ẹsẹ̀ ìwọ dìbò fún wa ni ṣé ọmọ ẹgbẹ́ onírú ni ó ẹ wà ní pé ẹ̀hẹ́n pèmí wíní pàtì mọ́ bá lọ o àbí àbí kí ẹ ṣẹlẹ̀ ní tọ́lọ́lẹ́ pé marúwá táwọn ọmọ ẹgbẹ́ onírú kẹ́pẹ́ fún ọmọdé pọ́kadà àwọn ọmọ ẹgbẹ́ onírú kẹ́pẹ́ fún ọmọdé pé kódà ló mọ́fẹ́ pé jẹ́ wọ́n ní kẹ́ lọ mú àwọn ẹgbẹ́ onírú wá jẹ́wárí gbogbo àwọn ẹgbẹ́ àmà nu pàtí pàtí àwọn ọmọ ẹgbẹ́ onírú ó wà lọ sàwọn ẹgbẹ́ láti wọn pé tó bàbá alágbájá sanfájọ ti dààmú fún ẹgbẹ́ onírú tó fi wọlé ni lọ fún àwọn ọmọ rẹ wá lọ fún àtijọ́ ìṣẹ́jáde wọn fẹ́ gbà ẹ̀ tẹ́wàá yóò bàbá aláta tó ń jẹ́ bí aláta táwọn jẹ́ bí ọ̀wọ́lé òun náà wọ́n lórí ìgbà míì táwọn padà gbàjọba táwọn náà padà gbàjọba ìyapọ̀ tẹ̀lẹ̀ ẹ́ ìsìláàfù tẹ̀lẹ̀ àtàfàrúkọ tẹ̀lẹ̀ bákan náà àdìhírùsù wọn tàná fúnfún àìlàsọ́lá bí ìmọ̀ ọ̀rọ̀ nínú àwọn nǹkan tí ọ̀rọ̀ ìtìkọ̀ bá ti fẹ́ òfíjà àdìhírùsù wọn tàná fúnfún àìlàsọ́lá bí ìmọ̀ ọ̀rọ̀ ká máa dojú kòkòrò ká máa bára wa tẹ̀fà fà yí pé ẹ̀wà la fẹ́ jẹ́ èmi mo fẹ́ jẹ́ èmi mo fẹ́ jẹ́ wàláhì kò sínú ṣẹ̀ríà. ó ní hadith ọkùnrin bẹ́ẹ̀ mo wọ́n lẹ̀ kan sábàtà fi sàyè hẹ́yìn min hadith àbí mọ́tà ṣáàrì kọ́lá jẹ́ kọ́lù wà lẹ́nu ẹ̀rí yìí sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ àná wà rọ̀jùlẹ́ni min báyìí àmì فقال أحد الرجلين يا رسول الله أمنا على بعض ما ولاك الله وقال الآخر وقال الآخر وقال الآخر مثل ذلك فقال إنا لا نولي على هذا العمل أحدا فعله ولا أحدا حرص عليه حديث yìí حديث أبو موسى الأشعري ó ní òun wọlé tó ànábì sọ̀rọ̀ láti ọ̀rọ̀ ọjọ́ kan àti àwọn ọkùnrin méjì kan nínú àwọn ọmọ ọ̀nkù òun kọ̀pọ̀lá àdúrà rọ̀jù lẹ́yìn nínú àwọn méjì táwọn ẹjọ́ wọlé yìí ìkan wá sọ pé yà Rasulullah ní òjì sí ọlọ́run la amirna ala babi ma wà láti ọlọ́run kí wá sí aláṣẹ lórí nǹkan tó lọ́ba àdékẹ́lá gbé ọlọ́wọ́ nídàájọ́ ìsìlámù yìí

wàkọ́lẹ̀ ah, ààrì ẹlẹ́ẹ̀kejì wá sọ yí pé ẹ̀húnà mísìlá dáàlì òun náà sọ orúkẹ tálà sọ yẹ sọ fàkọ́ àrẹ́bìsọ pé ìnà dájúdájú àwa lánàá wá lè aláhàzà àmàl a ò kí ń yẹ nìkan kí a kọ́ máa jáde lórí àlámọ̀rí yìí ahàjá ń ta alàmù gbogbo ẹni tó bá ti lẹ́kọ́ta wàláyé ó ti wà disqualified nínú ìṣẹ̀lẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa títẹ̀lẹ́ àti disqualify wọn ni wọ́n lọ ń tẹ̀ka ẹ̀wá ní ìwé ẹsẹ̀ àrọ́mù nípìnlẹ̀ ṣẹ́rí àtọ́páwọn ẹ̀yẹ ẹ̀ disqualify wọn àwọn oníṣẹ́rí àwọn disqualify automatically ṣẹ̀rí àti sọ́ọ̀bù wọn wọ́n lọ tẹ̀ka wọn kódà wà lá áhàdàn hàrìsọ àlẹ́ yìí ẹni bọ́dì tó bá sojú kòkó kódà kò lẹ fúnta aṣàrí fẹ́ lọ́bì lọ́kòkó mọ̀ ń pa تو قال آه، الجبل فكان اوري دارين صحيح البخاري من حديث عبد الرحمن بن سمره كده ده وني قال لي رسول الله صلى الله عليه وسلم انا بده يجي عبد الرحمن مو بري عبد الرحمن ان سمره الى الى عبد الرحمن بن سمره لا تسالي الاماره ما تيري ما تيري كوي جا داري فان فان ابيتها عن مساله تولي بتبقى فوري ده تو ديري wùkíńtà ilé ha ọlọ́run bọ́ da ọ̀dá ni ọla ní fún ọ lọ́wọ́ a kàn sọ pé à ń kéré yìí ni hadith yìí ló ń pa àwọn tá à ń àwọn tó ń fún ni ọlọ́run ti wọn ọlọ́run ní fún ọ lọ́wọ́. فإن أعطيتها عن مسألة ha ṣùgbọ́n tá a bá ọ láì jẹ́ fún ìgbà yẹn ọ̀rọ̀ lọ́wọ́ àsìkò انتشار الظن السيء والتشتت والتحاضر والتباغض والكذب في المجتمع nínú kan tí ìdìbò tó máa ń bí o ní pé táwọn afọ́kàkiri èròǹgbà burú síra wa òun ló jólè kí nígbà kan ní nàìjíríà ti fi kíní kan àwọn bàbá wọn ni wọ́n wó lè jọba kíní púpọ̀ àwọn ìdàgbà tó kú tó fi rùn wọ́n lè ti kàmpéènì kéde tẹ̀lé o. ẹ ìdìtàrù zọ́ọ̀nì sẹ́yìn wọ́tàjọ́sù ká máa wádìí ara wa yí pé ọmọ tẹ̀sẹ̀ wú yẹn ọmọ yẹn èyí tó máa jésù ọmọ ìlọrin bá ó dà yí pé ọmọ òkè òyì ní o nígbà tó fẹ́ dìbò láyé ìjọba wọn bẹ̀rẹ̀ pé ha ah, kò lè jẹ gà ọmọ òkè yóò máa jẹ kiri ọdún ìlọrin báyìí àtẹ̀jẹ́ sùn kí ló ti ṣe rí náà tó ti ṣe àwọn rí tó ti ṣe irú nǹkan tó mọ̀ bí nìyẹn àtẹ̀jẹ́ sùn wọ́tà tí ó ti wájé bẹ̀ òun ní òun ní àà tí nìkan àà àti bàbá tó tọ́ ma àmà àti bàbá máa tọ́ ma ṣe é ta

ọmọ yìí dẹ̀ ní pàdé tí wọ́n máa tako ìjọba tí kódà fún ọba kódà bí ìjọba yẹn bá ń ṣe ọba ń ṣe bíríìjì wọ́n ni wọ́n gbẹ́ kòtò yìí ẹ̀rọ fẹ́fẹ́ lọ sí kòtò fún ọgbẹ́ o ẹ̀rọ kò sí kòtò níyùn àbí bíríìjì. táwọn tọ̀hún bá jí ọ́nà wọ́n ní àwọn kòtò kòtò kòtò ẹ̀sìn ọ̀dà sáà kò sí sọ pé zóòlù ọ̀pọ̀ sí jẹ́ ní pé kó máa ba ìjọba tó wà existing government kó máa bàjẹ́. so that nígbà tí incoming election ẹ̀ ní lè dìbò fún wọn mọ́ pé ah, àwọn ìjọba wa ní ti yóò kíní kan wọ́n kẹ́lá àwọn fáìtì corruption ni ó ẹ̀yàn opposition ni wọ́n ń fáìtì àwọn èèyàn wọn dídí àwọn tó corrupt inú wọn wọn gbogbo àwọn nǹkan ẹ̀wọ̀n bàbá káàkiri wọ́n tàbẹ́rù wọ́n kama wa ẹ bàbá yẹn bàbá yẹn ti kú sí London bàbá yẹn ọ̀rọ̀ pọ̀ ní nàìjíríà tó padà sókú president kò lè délé bàbá tó sáwọn ní ní ní bàbá ló dé o góòtù ẹ̀ lẹ́gbẹ́ wà bàbá ti kú sí bàbá wo ló kú sí London. àwọn nǹkan yẹn ká máa káàkiri àwùjọ yìí pé sábà ní olóṣèlú èèyàn láyé lórí yóò dúdú yóò pèlú funfun yín tẹ̀síyàtù náà wàtàmọ́dù ìbí báfẹ̀ kí wọ́n máa yẹra àyàn pé àwa la lè ṣe àbẹ́kọ́ ni kò sẹ́ni tí ó fẹ́ dìbò láyé tí òun sọ pé àwa làwọn lè ṣe tẹ̀síyàtù náà sọ máa fara ẹ̀ mọ́ wàtàmọ́dù ìbí báfẹ̀ kódà kárí yàn lọ́la burú báyìí nítorí pé pátì wa ni tóun tá ṣe pátì wa fàkalẹ̀ òun náà lámà èèyàn pé dáadáa ni táwa gẹ́jì mọ̀ pálá burú ni nítorí àsìkò mọ̀nàtàtù amúrí àhàlà nínú nǹkan tí àwọn nǹkan yìí máa ń jẹ ni pé ìdíkọ̀bá ìdíkò nínú àwọn yẹn kẹsẹ̀ democracy o gbogbo wọn tó bá ti lè dìbò òun ṣe ìfàǹfà bó ló ti fẹ́ gba ìjọba lọ́wọ́ existing government ní àbí mo ní sẹ́yìn tún láwọn àhìlà eléyìí takò kẹ̀ríà bàyá iná Rasulullahi sallallahu alaihi wasallam àdàtọ́bí wa tó àti fìlànsìrì wal yusri náà wal manjati wal makroi wa alla nunazi al amru ahla إلا أن تروا منهم كفرا بواحا إن يكون من الله فيه برهان حديث عبادة بن الصامت رضي الله عنه حديث كليا tí ẹ̀kọ́ ọzọ bẹ́ ìṣe kọ̀báàtì tàhírímù wàtá ìlì ni àrọ́mù lìdẹ́ ìlì yìí ni ètò àrọ́mù lì láti yìí kí ẹ máa nínú wùdúrù fíjì máa tún jọpọ̀ láwọn èèyàn rú láwùjọ yìí ẹjọ́ tó lọ́wọ́ bá ẹ̀dàkùn bẹ́ẹ̀ bá máa dàrú

àlejẹ́ kórí burúkú báwọn tó fẹ́ àlejẹ́ kórí burúkú báwọn tó fẹ́ gbọ́ àwọn náà ní hákù wàkẹ́fà àkọ́ọ̀bù báwọn lè ní ó sì máa bẹ̀rù láti pèpè sójú ọ̀nà náà bá wọ́n láti kọ̀ọ̀bù ní ajẹ́kùn tó ṣìrìkú nẹ́bí lá àníbi ibrahim lọ sọ bẹ́ẹ̀ táyé ò ti bẹ̀rù bẹ́ẹ̀ ń sẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run bá ẹ̀yin ò bẹ̀rù bẹ́ẹ̀ ń sọ kúsọ ẹni mọ́tẹ́ wá sọ̀rọ̀ lọ́nà wọ́n máa dẹ̀rù ó bá bá wa tẹ́ bá ní ẹ̀ tẹ̀tẹ̀ kó jáde wàláì wàláì gbogbo ẹ̀ lè ti tí ẹ̀ lè tẹ̀ lágbára ju tẹ̀ tìyẹ̀ lọ. bá tìyẹ̀ mọ́lé pọ̀ tán. Lẹ́yìn ìgbà òun lè yóò dáadáa. Wàláì bọ̀ bọ́lá búra. tó jáde ọlọ́mọ tó kùrá ni ó ti pé. Kí ni nǹkan méjì jẹ́ báyìí níwájú náà ìdíje

kò tí ẹ̀jọ̀ ń lójú wá ọlọ́run ọlọ́run ló dábọ́ méjì ẹwà wò tí ẹ̀ lè dárúkọ òun dákọ̀ pẹ̀yẹ pẹ́ àdájì gbọ́ ni ó jẹ́ lúkú pàdúmọ̀ àbá lúkú ní lẹ́jọ̀jọ́ mẹ́lẹ̀ gbogbo ń kọ́ dáwọ̀ ìdá ìlú òun dá ẹ̀ lágbára kẹ́kẹ́ lẹ́yìn rẹ̀ lẹ́yìn agbára káàkiri ọ̀mọ́lé agbára kíta ló tókù àbẹ́ẹ̀kọ́ ni wàláì wàláì mo fọ́nà bàbúrà kò tí kẹta tó bà nílé rẹ̀ ọ̀rẹ́ rí là ń sọ ọ̀rọ̀ ẹ̀sìn láńsọ ẹ̀yìn láyé bí ẹ̀ ń tọ́ sí àwọn láyé tí wọ́n ṣe wá ojú ẹni sọ lẹ́sùn ó tọ́ yẹ kù láì fara kẹra èwo ni kíní kan ọmọ yẹn ń kọ lẹ́kọ̀ọ́ ìgbà wo ti la bá débẹ̀ yẹn ẹ lọ́dọ̀ máa ń lọ gbé ìyẹ̀wò náà ẹ máa mú jí wá káwọn náà máa mú jí wá wà náà kò ní ìdí kámẹ́rẹ́ bí ọlọ́pàá àbí kóòtù kẹtẹ́rù bá rẹ ni èyí ń kọ́ lẹ́sùn agbára ẹ́gò nìyẹn ẹ́gò náà máa ń perú yẹn so ọlọ́ọ̀bà àdékẹ́lá kó sànù wa so àti tó mẹ́rin ìdí tó àwọ̀lá ah, ìtumẹ́ ní nǹkan tí kódà gbogbo amílẹ̀ tí mo sọ ìmọ̀ rọ́ọ̀ṣì ẹ̀ wàlá ìmọ̀kọ́nà wàbá kódà tẹ ọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ bá fún mi ní tẹ́ra wà kò tó kódà ẹ̀ǹtà lọ gbogbo amílẹ̀ ìláyé rẹ̀ ó ti di àwọn lẹ́tọ̀ọ̀sì àwọn tó mọ̀ mí mà mí tẹ́ ń bá fẹ́ yanjú ọ̀rọ̀ tẹ́ bá kàn wà nínú àwọn lẹ́tọ̀ọ̀sì bá kankan wàlá ìṣe yẹn kan fún mi láti kò tó fún mọ̀mọ́ rọ́ọ̀ṣì ṣùgbọ́n ní bá fẹ́ yanjú ọ̀rọ̀ níbi tá ìmú lẹ́yọ̀ kọ̀ọ̀kan yìí pé mo wó gbogbo kí ní burúkú yẹn pátápátá mo wó gbogbo ẹ̀ ní ní gbogbo tó bá wù kẹlẹ̀ sáńtíáàdì. tó o ní pé wọ́n ní tó mi lè fi pàtó di látàlẹ̀ ní next month ìṣàlùmọ̀ yóò pọ̀ sí ní December. tẹ̀sírí tẹ̀sírí àsìkò tájí àwárí àsìkò tó àsìkò yìí gẹ̀gẹ̀ tó pé gbogbo nǹkan kọ̀ọ̀kan lọ́mọ lásìkò rẹ̀ tẹ̀sírí àsìkò táwárí àsìkò tó mọ̀ sí káàkiri náà ni tọ́ba ti yáǹkà òjì àti yáǹkà ẹ̀ ti máa gbọ́ gbogbo gbùgbùgbù káàkiri kìníkà àwọn ẹgbẹ́ kìníkà wọ́n ti di primary wọ́n padà di secondary wọ́n padà di tertiary owó làwọn ẹgbẹ́ ọlọ́dà wọn lẹ́bí tètè ń tẹ̀lé ọmọdé ẹ̀dá pé wọ́n ń gbàgbé sí pé ìkọ́jà àwọn christian lọ́wọ́ kìníkà àwọn christian ní church náà ti ń pariwo káwọn lọ́ba pdp àwọn church wọn lè kìníkà káwọn mùsùlùmí wọn lè kìníkà ó wá di pé àwọn christian yìí tó àbíkáwọn náà tó àwọn christian bá yín mú àbíká yín mú كان النبي صلى الله عليه وسلم لتتبعن سنة من كان قبلكم شرا من شرائكم وذراعا من ذرائي حتى لو دخلوا جبر الضب لدخلتموه من تتبع بقوم فهو منه. Sọ̀kọ́lọ́ bá الله ṣùgbọ́n ọba kó jákun kó bá wa tún àwọn èèyàn ṣe àwọn tí ń pèpè yìí àtàwọn tí ń tẹ̀lé wọn náà